أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله وعلى آله وصحبه وسلم أبا قفون ولم سوى لكم الكاتب قفون ونبوى محمد صلى الله تعالى عليه وسلم من تسوج تقى آداب العالم في نفسه àwọn ẹ̀kọ́ tí onímọ̀ gbọ́dọ̀ tọ́jú èyí tí ó fi mú jẹ́ onímọ̀ dáadáa fúnra rẹ̀ nínú ẹ̀kọ́ méjìlá tí afá yìí tí wọ́n fà fún wa aka méjì ní ìjòkó tí ó ṣáájú àá bẹ̀rẹ̀ láti ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta afá ní ẹ̀sáàlì tó أن يتخلق بالزهد في الدنيا والتقلل منها بقدر الإمكان الذي لا يضر بنفسه أو بعياله فإن ما يحتاج إليه لذلك على الوجه المعتدل من القناعة ليس يعد من الدنيا وأقل درجات العالم أن يستقذر التعلق بالدنيا لأنه أعلم الناس بخفتها وفتنتها وسرعة زوالها وكثرة تعبها ونصبها فهو أحق بعدم الالتفات إليها والاشتغال بهمومها وعن الشافعي رضي الله عنه لو أوتي يعقل الناس صرف إلى الزهاد فليت شعري من أحق من العلماء بزيادة العقل وكماله قال يحيى بن معاذ لو كانت الدنيا تبرا لو كانت الدنيا تبرا يفنى والآخرة خزفا يبقى لكان ينبغي للعاكل إيثار الخزف الباكي على التبر الفاني فكيف والدنيا خزف وكيف والدنيا خزف فاني والآخرة تبر باق ntí afáfẹ́ ṣàlàyé fún wa níbi ẹ̀kọ́ ẹlẹ́kẹ̀ẹ́ta yìí ọ̀nà kí onímọ̀ gbìyànjú kó níwà ẹni tí máa ráyé sá kìí sùn ní kìí sàrọ́là máa ń gbọ́ pé mọ̀ròyìn àwọn onímọ̀ wọn máa ráyé sá wọ́n rí ayé wọn àtàfàyé wọ́n ṣèyàwó fáwọn àtàyé wọn láwọn kọ́ ọlẹ́ lórí wípé wọ́n mọ̀ wípé ni ò ní gbà káyé kó wọnú ẹ̀mí yàn yányán àti kókó bá kìí amáyàn sínú ìròyìn ẹni tí ó jẹ́ olùmójútó mímọ̀ olùkọ́ni mímọ̀ olùkọ́ni lẹ́kùnrin ṣe ọlọ́run ni wípé wọ́n ní ẹ̀tọ́ kọ́ lọ́kù bìzúhùdì fi dùnìyà yóò níwà ìrírí ayé sáà. والتقرر منها ìyìnwá lè ní àfẹ́ ayé sákìyàn wá lóhun òfin ayé ara o ẹ máa ń gbénu nínú ayé ìyẹn ń gbénu ayé náà nù ìyẹn ó jẹnu ayé ìyẹn ó wọ̀nu ayé àmì pé ìyẹn mú díẹ̀ nu ayé náà nù mẹ́rin ayé sábà ń sọ yìí ni àtàkọ́ lolo bíkọ́dínhá bíkọ́dínhá nǹkan bí ẹ bá fi lágbára ma kọ́làkọ́là ń bóyá láyé púpọ̀ kí ìyẹn máa mú púpọ̀ jù ń ní ìṣe pé mímú àbáyé mú ò ní kó bá ìgbésí ayé rẹ̀ at-taqallulu minha bi qadri al-imkan alladhi la yadurru bi nafsihi àwọn ọdún yẹn wá fẹ́ òfẹ́ wá ráyé sàkó wá ní wá bí ó ṣe jẹun kò ní mú kò ní wọ̀ kò ní ná kò ní lò inú ìṣe ráyé sá inú padà kó bára rẹ̀ inú padà kó ìnira bára rẹ̀ àwọn obì ẹ̀yà lè yé lè padà kó ìnira bá àwọn mọ̀lẹ́bí tí ọlọ́run ní kí ọmọ abẹ́rẹ́ abẹ́rẹ́ pípé yẹn ní bùkátà sáyé bó ṣe lè rò kó ma ìkó sọ́yà jù ní ọ̀dà ìnàmá yóò ṣáájú ìrẹ́jì ìgbà àlékà rẹ̀ lọ́wọ́dì ìlmọ̀ ọ̀ṣájú tí ẹ bá wá mú díẹ̀ nínú ayé díẹ̀ tí a ní bùkátà títẹ̀ bá ti wá mú lẹ́yìn ṣayọ àdìmínà dúnìyà àwọn ẹni kún yẹn gbáyé sáyà rẹ̀ wò yìí ló fà nígbà tí abáfẹ́ máa ti náà ń pè ní àzúhùdú àwọn ènìyàn ti zúùrù èyí tí ó jẹ́ ìtumọ̀ zúlù tí ó bá mu jùlọ wọn ta'arifu Shaykh al-Islam Ibn Taymiyyah rahimahullah tí Ibn al-Qayyim rahimahullah ta'ala tí wọ́n gbà wá wọ́n ní tán pè ní zúlù ní tarku ma la yanfa'u fil akhirah az-zuhdu tarku ma la yanfa'u fil akhirah gbogbo nǹkan tó jẹ́ wípé bíbẹ̀rẹ̀ ò sáǹfà ní fún ìrẹ́lẹ̀ kìyàmá kéjì tí mo jẹ́ yìí ṣé káàkì àmà bá dé tí má fi wá ṣàkáǹtì sáǹfààní ni ó ṣe fún mi ní àbá ìdá. báyìí pé owó tó ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ ni ó wà nú àwọn sábà bíi ìtọ́jú láìkì àmà dé sí àìsàn sí ìdókòó mẹ́wọ̀. àìmọye olówó ló lọ ń bùn láyé ayé òun sì ní sáà bẹ́ẹ̀ kì í àmà fún. àti ọlọ́run bùn ní ayé ń fi ìṣèlú ọlọ́run ẹ̀kẹ́ ń sanú àwọn tí ò ní ẹsẹ̀ ṣe máa bá lè kí ọlọ́wọ́ ń tọ̀ ń yẹn ìláyé ò lè gé sábà bí ìnira mọ́lẹ̀kì àmọ́. gbọ́ndà ń sọ níbi ìráyésá ń bí ni ìráyésá ìrìn tí ó kó bá lókè yá máa yẹn nú ayésá. ní a gbọ́dọ̀ sá fún in tí ó kó bá àlùkè yá máa yà. lórí àwọn ní àfáwọn sáré ìdúrà ìlú bí òkè pè ní zúdù kí ẹ má jẹun mọ́. àwọn oní zúdù gan kí ẹ máa wọ kí bàtà yẹn kọ́ kí bàtà gbé kó má rà tẹ́lẹ̀ mi gbọ́ iṣu zoro nù bí nǹkan náà ń pè zoro yẹn lè máa wọ ọsọ tó dán kí fìlà náà máa dán kí bàtà náà máa ṣáìn kílé náà máa dán kódà kókó lọ́kọ̀ tí ó máa dán káfí máa pẹ́ ní záyélu nígbà tó jẹ́ wípé gbogbo ohun tí ń dán náà gbèsè ayé rẹ̀ kò ní kó bá àlìkìyàmà lóye ẹ máa ní káfà ní zúrúdù tí mo rẹ̀ ní kárùkù máa lẹ̀ àyà ń fa ó fil akhirah kí yẹn máa lọ gbóríyàn sí ní tí ó kó bá kìí amáyà bó tẹ́ bá wá ní láyé nínú dáńtè láyé tí ò bá ti kó bá kìí amáyà yóò wọn ò ní pè lẹ́ni tí èyí zúlù kódà àyèjẹ́ kó kó bá kìí amáyà gan àmì zúlù yẹn lè má lówó ń gbà mí kó sì máa ṣe ní tí ó kó bá kìí amáyà rẹ̀ alákọ̀ọ́ni yẹn sì lówó kọ́lọ́ ń bùn láyé kọ́lọ́ wọn ní kó ayé náà mánéjì débi pé kò tún kó bá àlùkìyàmà yẹn nítorí wọn gbé àyè lóṣù zúdù oṣù zúdù ìtumọ̀ zúdù ní tọ́rùkù máa là yà ń fa ó fil akhirah nítorí o bá ti ní sáǹfààní fún yàrá àlùkìyàmà fún yàrá gbèjì sílẹ̀ wà aqallu darajati al-alimi máa ní àfáà gbọ́dọ̀ jẹ́ ẹni tó ráyé sá lẹ́bù tó kéré jù táà fi mọ̀ wípé àfáà yìí ń à òun náà التعلق بالدنيا káyé máa wọ̀ sí ẹni ọlọ́ ọ̀dà pọ̀ lọ́wọ́ ju dáńgókè lọ ni ó wájú káyé máa wọ̀ síyàn ayé ò ní jòkó síyàn lọ́kà ìfi ń jẹ owó tí ọlọ́ ń bu ohun kò ní ju àpò rẹ lọ àtọwọ́ rẹ bọ́sì ní asídi tọ́lọ́ ń fẹ́ bọ́kọ̀ wá kó ayé náà sẹ́mi pé ìpáyé náà sẹ́mi ń máa pe ọ́ sí kọ́ wá sí tọ́lọ́ wọn ọ̀lẹ́ ayé ẹ̀rẹ́ lómi pé kó lówó díẹ̀ wọ́n jòkó sórí wọ́n pe kókó wá kírun kò kírun nítorí fà ní pé ó gbé ayé òun sọ́kẹ̀jọ́ lọ́lọ́ òun tọ̀hún ààrẹ pé záyé ní tọ́lọ̀ ń bá bùn ní nǹkan ayé tọ́lọ̀ ń bùn láyé tí ò wá kó ayé náà sọ́kà èyí pé ó rí sí nǹkan ẹ̀gbin ya kíyàn kó ayé sọ́kà àmì ẹ̀kọ́ ń tọ̀hún ayé sánà torí pé ẹni bá jẹ́ olùmọ̀ yóò fi kéwú débi wípé yẹ̀kúnù àdámà náà ti di kírísítà sí ha mímọ̀ yìí kí gbogbo ohun tó bá lè wù kó máa dán láyé lẹ́yìn dídáhùn àìdánbẹ́mẹ́ gbogbo ohun tó bá lè wù kó máa dùn láyé lábẹ́ dídùn ìkorò ń wọ́n fi tì náà ti ha gbogbo báyé ṣe lè máa dùn sẹ́nu ẹni tí bá ń jẹ́ tó mọ̀ pé lábẹ́ dídùn fìtínà ń bẹ́ẹ̀ àti zàwárí ha gbogbo báyé ṣeré máa dùn lórí lára ẹni tí ó ní tó ayé yìí máa bá kí báyà gbé lọ láéláé gbọ́dọ̀ la fìlà kan lónìí tó dùn tó kó fìtì ọ láàrin ọdún márùn-ún kò ní fìtì mọ́ abẹ́ẹ̀kọ́ ni gbọ́dọ̀ bàtà kan lónìí tó bọ́ ọ lẹ́sẹ̀ bẹ́sẹ̀ ni ò bá tóbi jù láàrin ọdún márùn sígbà náà ni ó ti já gbọ́kọ́lé kàtàlí òyìnbó rẹ̀ má gbèsè mi torí ìgbà tó ọkọ wọn bó ṣe bí àwọn làwọn èèyàn rí wẹ̀ rí ẹ bá dúró láàrin ìgbà díẹ̀ sí ayé òrí wò èyí tó dùkẹ́ lọ. wọ́n ti wá wo pé báyé ṣe rí nù pé kẹ́sìtẹ̀rọ̀ kùzàwá àlìyà kì í sórí àkùzàwá àlìyà ayé fẹ́ẹ́fẹ́ ni tó bá gbé sọ́kàlẹ̀. wọ́n ti tẹ àbíyá tó ń di pé yóò padà fẹ́ni tó gbé sọ́kàlẹ̀ ìnira àti kwari gbẹbọ tó ń rẹ kò fún yìí kò tún bá wọn. gbogbo àwọn nǹkan kan mi ò ní jẹ́ kẹ́ni tọ́lọ̀ ń bá bùn ní máa tọ́lọ̀ ń kókó ayé sẹ́mi dé lẹ́bù tó wà kó bá ìkìyàmà rẹ̀ ní kò ní kó ayé sẹ́mi ní lẹ́bù tó fi kó bá àlìkìyàmà rẹ̀ torí pé fàhùwà àhàkù bí ádámì ìlùtì fáàkì lẹ́yìn wọlé ṣègọ́ọ̀lì bí mòmò mi ẹni ọlọ́run bá bùn ní máa tọ́lọ̀ kò ní kó ayé sọ́sọ́kà. sọ́ńtà fẹ́ẹ́ rí nínú wa olùmímọ̀ ẹ̀sìn ọlọ́run tí ó máa fẹ̀sìn ọlọ́run pọ̀yàn ni pé ayé ò ní wà lọ́kàn rẹ̀ tó bá kó ayé sọ́kàn ọ̀pọ̀lọpọ̀ màdàrú ní padà kó bẹ́sìn yóò pè fà kó ń ṣe ń táyé ní kó ń ṣe òun ju bẹ́sìn ṣe ní kí ó ṣe lọ torí ẹ̀ àwọn àfáà fi máa ní ẹni bá ráyé tó bá kọ́ tọ́lọ̀ ń bá fún láyé tó bá wá sá kúrò nínú ẹni tí ń jẹ́ wọ ayé táyé ò olóńtọ̀hún ló gbọ́n jùlọ wọn ní kẹlẹ wọ́n tàbí nítorí làákà ìwà ẹni tó ní làákà ìlẹ̀ ni tí ayé kẹlẹ̀ kọ́ ọkàn rẹ̀ ó wá sọ wáyé pé tọ́tọ̀ bá ti lè jòkó sọ́wọ́ mi tọ́ọ̀ bá ti lè jòkó sí àpò mi máa lọ ọ̀ lè jòkó sọ́kàn mi hm? ẹni lọ́ lè fàyè lẹ̀ fàyè kó jòkó sọ́kàn rẹ̀ nígbà tí a máa rẹ̀ dé ayé dé ẹgbàá mílíọ̀nù ayé ọ̀sì dá ẹni ìgbàkájọ́ tó yẹn ọ̀yọ́ ìfún ẹbí ti jẹ́ ọkọ̀ jẹ́ ọkọ̀ ẹbí ṣe ìfún máa rìn lọ́wọ́ òfin ọlọ́wọ́ ó lè ó lè ná sáyè tó da láàrin ẹgbẹ́ méjì ó tọ́nà ẹlòmí nǹkan bí òun ni one million yóò ṣe jòkó sáyà rẹ̀ tí òun jẹ́ kó ráyè ṣe tọ́lọ́ máa ní òun máa sáré iye ń gọ̀nù wẹ́nẹ́sì ẹ̀sìn òní ká má láyé ẹ̀sìn náà ló yọ̀ǹda ayé fún wa mọ̀tẹ́sì ni a má fẹ́ ni ká má báyé sí ọkàn títí ìṣe ayé ní òwá lékè lórí ọkàn àwa eléyìí òun ní máa ń ba ayé ẹni bá ṣe jẹ́. èyí ló ṣe wọn ìbẹ̀rẹ̀ wà ní ìmọ̀mù sáfì sọ wípé wọ́n ní láwù úsì àlè àkọ́lì náà sí sòrífà ìlà zohad sẹ́nìkà bá dé wọ́n ní one million naira yìí ẹ bá ń pín fún àwọn mẹ́wàá tí wọ́n ní làákà ìlú ó kó one million naira lẹ̀ wọ́n ní one million naira yìí kọ́ ẹ bá ń pín fún àwọn náà wà tí wọ́n bá nílà ká ìjìlọ mọ́mú sábì ní ẹni bá ráyé sáálà wọn ò ní kápò fún ni ọlọ́run bá bùn láyé tí ò wá gbà káyé wọnú ọkàn òun tí ò fún ayé ní kọ́kọ́rọ́ sínú ọkàn òun mọ́mú sábì lọ́lọ́ta òun ló gbá tí ò dé kí orí pa ayé lára rẹ̀ ju kẹtàlélẹ́sìn rẹ̀ kó bẹ́ lórí ẹ̀ lọ ọwọ́ rẹ̀ máa tutù ó sì má jẹ́ kí eléyìí wọnú ọkàn débi pé ní òwà kó bá àárín wọn àti ọlọ máa ṣáàbì ní eléyìí ẹni tí ó gbọ́n jùlọ. bákan náà àfààní wa dẹ́bẹ̀ táwa lè yẹ kó gbọ́n káwọn àfà táwa yẹ kó gbọ́n nípa bóòlù àti lulu ayé bóòlù àti báyé lò bóòlù àti rí ayé ṣáájú àwọn onímọ̀ àwọn ni wọ́n mọ wọ́n tún wọ́n sì tẹ́ ń bẹ nínú ìráyé ṣáájú wọ́n ti wílẹ̀ kàwọn mẹ́rin tí wọ́n láwọn ráyé tí wọ́n sì fi tara wọn ẹ̀mọ́ yẹn lómi tí ó lówó tó pọ̀ wọ́n sì lọ da sínú omi wọ́n lọ jòkó sórí àpapọ̀ àwọn ẹ̀ma súná wà lẹ́kẹ́lá wọ́n yìnbá gbẹ̀dẹ̀ mọ́kẹ́ owó tó owó tó pọ̀ lọ da sínú omi wọ́n lè pọ́ mọ́sá fi ń jẹ wọ́n lè gbé kàǹdà ń bẹ̀ wọ́n lè rán ọmọ òru kàkọ́ sanwó ilé rẹ̀ ń bẹ̀ wọ́n lè fáwọn ọ̀nà kó mọ nígbà pè ní zúùdù ni. torí ẹni bá nímọ̀ ní òun máa nígbà pè ní pàtàkì zúùdù kò ní sì gbọ́ kò sì ní gbọ́ kọjá bó ti yẹ ká bọ̀. irú ìran zúùdù yìí lára fẹ́ rí lára onímọ̀ ẹ̀yẹ̀tàkàlàkọ̀ bí zúùdù fi dúnìyà kó níwà pé ah, bọ́lọ̀ ń bá bùn mí láyé bọ́lọ̀ mi bọ̀ wà lágbẹ́ ọlọ́mi láyé ayé ò ní gbọ́ kàrí nígbà Suleiman alayhi lọ́nbù wọn láyé náà wọn ìnájọ́ lọ́nbù láyé ni ọba ni wọn olówó ni wọn jọ́ka àwọn ọmọ ogun wọn rán àwọn ọmọ ogun wọn rán wọn jáde àwọn adé wọn kó èyí ogun dé. wọ́n á bẹ̀rẹ̀ sí máa wo àwọn èrè ogun tí wọ́n kó dé yìí débi pé àsìkò tó yẹ kí ànábì Sùlẹ̀mánù kí ìrun lásìkò rẹ̀ àkọ́kọ́ ìgbàgbé ṣe àwọn èrè ogun tí wọ́n kó dé yìí kọ́ ó mú wọn gbàgbé inú wa bímọ. báyìí pé ìrẹ́ nǹkan rẹ̀ yìí lọ fẹ́ mú ẹ gbàgbé ọlọ́run alẹ́mùsọ̀bá ni dúró àlẹ́yẹ náà kó wọn àwọn ẹranko àwọn àǹkó mi àwọn ẹṣin á bẹ̀rẹ̀ sí máa pa wọn nífìyàn wọn pé ọ ní nǹkan ọ̀fẹ́ sí ọkàn mi. ṣé ìwà yẹn kọ́ náà wọ́n ta fẹ́ gbé dáadáa ẹni ọlọ́run bá pè lólùmọ̀lẹ́ pé ayé òní jòkó sí níbo ọkàn rẹ̀ pẹ̀lú kó bá lè kìí àmà rẹ̀ yóò ní zúùdù kò nù ayé a sì ní zúùdù wọn débi tí mo ti ní aṣọ ò ní tẹ́rùkù máa láyà ń fa òfin àṣẹrọ àzúùdù tẹ́rùkù máa láyà ń fa òfin àṣẹrọ gbogbo tí bíbẹ rẹ ní ògbésí ayé èèyàn bá ti ní fún àlìkìyà máa yàn ṣe kéèyàn gbé jù sílẹ̀ náà ń pè ní zuhud. قال يحيى بن معاذ كما هو فايز سبانا يحيى بن معاذ أنا الصدقة ولو كانت الدنيا كبرى táyé bá dàbí góòlù rúrà táyé bá dàbí rúrà ṣùgbọ́n bó ṣe wá jẹ́ góòlù bá ń kọ́ bó ṣe wá jẹ́ góòlù yẹn ń kọ́ yẹ́fùnà táyé bá jẹ́ rúrà tí ó padà tán kí láǹfààní rúrà bẹ́ẹ̀ nílò tó méjì lọ sí wà ní iṣẹ́ náà bàtí ní tí táyé bá ń jẹ́ rúrà tí ó padà tán wal akhiratu khazafan yabqa tẹ́lẹ̀ kìí àmà bá wá jẹ́ àmà tí ò rẹ̀ tán wọ́n àmà àmà àmà tí wọ́n fi ń ṣe orí wọ́n fi ń sabọ́ wọ́n fi ń ṣe kọ́ọ̀pù ọlọ́kọ̀ọ́dẹ ìfẹ́ la méjì tí ẹ̀rì kìí àmà bá wá jẹ́ kí ni tó bá jẹ́ àmà tó ń wá ní tán tí ayé bá jẹ́ kí ni tó bá jẹ́ góòlù tí ó padà tán tẹ́lẹ̀ kìí àmà bá wá jẹ́ àmà tí kò ní tán tí n tí ó tẹ̀lé ọkọ̀ ńlá káyé mójútó àbíjẹ́ ìtàn ṣe tí ó tà ló yẹ kó nílẹ̀ aka yìí mójútó ni àbí ṣe ní dá ṣe tí ò ní pẹ́ ló yẹ kí onílẹ̀ aka yìí mójútó àfààní lẹ́kẹ́nà yàmbẹ̀rẹ̀ lè àkíní ìfẹ́rù lè kọ́dọ̀ sí ìbá kí alẹ́ tìlù lè fààní. Ibi ẹ̀kọ́ nílẹ̀ aka yìí gbé sọ́kà ní pé kọ́dà àmà tí ò ní tán ó wù mí. Torí pé bó jẹ́ pé díẹ̀ díẹ̀ ní rí lò ní rí mú lérè lára àmọ̀ tí ò ní tán yìí ní ń pa ó wá fún mi àìní táwọn ó sì fọkàn balẹ̀ bí kí wọ́n mú góòlù tí yóò tà lọ èyí òun tó bá pé ayé gan ni góòlù tí kò ní tán bèlè ń tà sí فكيف والدنيا خزف فان والآخرة كبر باطل أي جا ni àmà tí ó padà tètè tán àlùkìyàmà gẹ́gẹ́ ni góòlù tí kò ní tẹ́ láéláé ẹ̀gbọ́n ìbá yẹn amagbó rẹ̀ bá ma góòlù a sì máa mọ̀ bá máa mọ̀ hàn àfáàní bá bẹ̀rẹ̀ pé ayé òní góòlù tóun ó tètè tán ṣùgbọ́n àlùkìyàmà ni a mọ̀ tóun ò ní tán láéláé ní ọmọ ẹbẹ lọ nítorí ẹ̀kọ́ nílẹ̀ ẹ̀ka yìí gbé sókè ni a mọ̀ tí kò ní tán ambẹ̀yẹ̀ntà sí ayé gan lámà tí yóò tà àmà ní lókun wá tán àlèkè àmà ní bóòlù tí owó ẹ̀dá mú bóòlù àti àìtán bóòlù àti àìrí gan láàmú bí àlèkè àmà òyìn ní tàbí nǹkan pè ní zúùdù ní kí ni gbogbo tí ó balẹ̀ gbogbo tí ó balẹ̀ balẹ̀ kì í àmà yàn jẹ́ kí yẹn jí ìnà sílẹ̀ ní zúùdù bó jẹ́ bísínẹ́sì kan yẹn fẹ́ kó o sí tí bísínẹ́sì yìí ọ̀nà tí yẹn gbà fi ṣe ní ó balẹ̀ kì í àmà yàn jẹ́ kí a má ṣe bísínẹ́sì òṣùlù ẹ́ bó jẹ́ ìrìn sí kan nìyẹn fẹ́ rìn sí tí rúurìn sí òun lè balẹ̀ kì á má yẹ̀ jẹ́ kí a má ní irú ìrìn sí òun zúdù bó jẹ́ àyè ní tẹ̀lé ọlọ́run ní ó kó balẹ̀ kì á má yẹ̀ bẹ́ẹ̀ gbogbo àyè tẹ̀lé ọlọ́run ló parí sàárín náà ìfàyè ní tẹ̀ lọ́lọ́run lẹ̀ kó má bàa kó balẹ̀ kì á má zúdù sọ ní afẹ́ wàá zúdù rárá oní mímà ní wà kàkàjà rẹ mímà ní ìyẹn jẹ́ ọ̀kúndùn alátẹnujẹ tí yóò wá jẹ́ kátẹnujẹ àti ibò tí ń bẹ nínú ìgbésí ayé ìwà bẹ̀ tí a mà rẹ̀ jẹ́. ìwà ẹlẹ́ẹ̀kẹrin tí abẹ́rẹ́ rárá olùmọ̀ ẹ̀yìn rẹ̀ bí ẹ̀yìn rẹ̀ hù ẹ̀yìnjẹ́ ẹni yìí sùlẹ́mà ìtẹ̀wọ́sọ̀rọ̀ bí ilẹ̀ àgùrọ̀ọ́dì dúnìyàwòyà má sọ ìmọ̀sọ́lọ̀ ń bù wọn di àkàbà kọ́ọ̀lì ráyé gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àníyàn lọ́pọ̀lọpọ̀ akéwu nítorí ẹ̀ kéwu lónìí gẹ́gẹ́ bí awí ń yòókù òde ẹ̀ta bí ẹ̀rẹ́ni tó kéwu nítorí kálífì yá máa lè bá dá fún lóṣèlú náà tó dá lágbègbè bí ìṣèjọba kan níbi tí ó bá fún wọn ìṣèjọba bíkẹ́ mi náà tó dá ti bá ìjà lè kí ó káwọn ọmọlẹ́kẹ́ wá pọ̀ káwọn lùlù tí ò tọ́ lẹ́yìn mi bẹ́ẹ̀ lẹ́nu nítorí ẹ̀ kéwu nù ṣèyẹ gbọ́dọ̀ jẹ́ni tí ó sọ àníyàn ìmọ̀ rẹ̀ kúrò níbi ìsọ̀mọ̀dí akàbà tí ó wá mú un máa sì mọ̀ sí ayé. Má sọ ìmọ̀ rẹ̀ di tó máa fi sin ayé. Nàìjíríà ọwọ́ lọ́wọ́ náà nítorí iyì. Àwọn máa rẹ̀ àbí nítorí owó. Àwọn súnmọ́ àbí nítorí owó kọ̀. Àwọn àbí nítorí gbajúmọ̀. Òkèdè àbí nítorí káwọn èèyàn tó pọ̀ lè máa lọ kiri káà sọ̀rọ̀ ó kọ̀kọ́ domi aláàkọ́ àní àdíkọ́ lè bá a lọ wá mímọ̀ nítorí tí lẹ́yìn yára láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ olúmọ tó jù lọ́tà ní ẹ̀dọ́ bí wá mọ̀ nu kìí ṣàníyàn kìí ṣàníyàn sákẹ́kọ̀ọ́ gidi ní wá mọ̀. ọ̀rọ̀ àlìmọ́mù ṣàfihàn kálí bá rí ní ìwà wọn ni àná àlìmọ́mù ṣàfihàn wípé wọ̀dídì tú ẹ̀nẹ̀lẹ́kọ́lùkọ́tà àlẹ́mú ààrẹ gbogbo ìmọ̀tẹ́ni yìí kì í jòkó lẹ́sìn kòkò mi gan kí n máa ní orí àti àbí fún àárín kébìlì àfáàní tí bá ma ọ̀nà míì ní tí ẹ lè nímọ̀ láì jẹ́ kí ẹ wọ́n lọ́rẹ̀ jáàmù ní irinṣẹ́ kàtí ń fún yín lẹ́kà mọ ìmọ̀ ń gẹ́lẹ́ bí mo ṣe mọ́ tẹ́ẹ̀sì ń lè láǹfààní àti ní èmi gan ni mo kọ́ yín wọ́n mú sáfì ní òwú méjì bẹ̀rẹ̀ tó gbọ́n ní màtí mi lára mi yìí kékeré kékeré wàá bá wọn kọ́ lára mi kí wọ́n á mọ̀lẹ́kọ̀ ìyẹn kọ́ ló wù mí lábì tí bá lágbára ni pé gbogbo àwọn èèyàn tí wọ́n fẹ́ nírú mọ̀ mi mo wá níbi ìṣe kọ́ wọn tí ó wàá mọ gbogbo ẹ̀ láyé ní jẹ́ tẹ́nìkan ó fara tì ní pẹ̀lú ni mo kọ́ wọn. ọ̀lẹ́ ayé ń sábà ilé yẹn ṣáàrù fún mi ó làwọn fẹ́ ṣe láti mọ̀ wípé bíta ní àwọn tí ò mọ̀dé ọ̀kẹ̀dáàrí kàyọ̀nà bí òhu ọ̀nẹ́tọ́mà kí olùmímọ̀ sọ́ọ̀rì máa rẹ̀ kúrò ní àníyàn ìmọ̀ níta máa tó ń tí ń bẹ lọ́wọ́ àwọn ènìyàn àti tí ń bẹ lọ́wọ́ àwọn ọmọ kí ó lákẹ́lẹ́ mí ìkọ́ni mímọ̀ rẹ̀ nítorí owó tí ó gbà lọ́wọ́ ọmọdé kí ó ní kò wá sọ owó tọmọdé kí ó sọ níwàá lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ àá wọ́n bá ti ẹ̀fẹ́ gba owó lọ́wọ́ ọmọdé kí ó lórí pásìkò tí ọjọ́ tó fi ń kọ́ wọ́n bá ní kò lówó yányá má àìlówó rẹ̀ lé e lábẹ́ ìwà pọ̀tọ́lọ̀ wọ́n wá aṣọ wájà kí ló fà á sí ọ̀bí kan kí ó mọ́ tó ọ̀bí kan bá sí àmọ́ tó ọ̀bí kan nílùú wá bèrè fálákì mọ́ tó ọ̀bí lọlé kó máa kọ́ àdéṣù náà kò lówó tí ó gbà fún ẹni. a kò fẹ́ ẹ̀dá tó àbí nítorí pé kò ṣe fídímà mi ni kò fẹ́ dà tó ní ó fẹ́ máa túmọ̀ pé nítorí àǹfààní òun nìkan ni ọ̀fìn wá mímọ́ àyàfi tó bá rí pé owó ń bẹ lọ́wọ́ rẹ̀ òun náà ò fẹ́ sán ni kò fẹ́ mọ ìrírí àsìkò ọ̀lẹ̀ lé nítorí àìfẹ́sàn kì í ṣe nítorí wípé kò fún ọ lówó lọ fi ní kọlẹ́kọ̀ọ́. Èyí ló sì yẹn lè fẹ́ ti kọ́ lẹ́kọ̀ọ́ pé ìyẹn máa ń fi ìyẹn san sí àwọn àyè báyìí. Àdéhùn pọ̀ máa san iye báyìí fún mi nígbà tí mo bá bùn lásìkò ẹ̀ ń bẹ̀. Ó sì ní ọ̀fẹ́ san ọ̀tọ̀ lọ. Ọ̀tọ̀ ni pé nítorí pé owó àtayé tó ọ̀fẹ́ rí lákàrà pé ọ̀fẹ́ kọ́ nítorọ̀hún kò wá rówó wọn wá lé epo àníyàn ò dáa tó lò tó ilé afẹ́ kí olùkọ́ni mímọ̀ kó sápò níbi àwọn àníyàn burúkú yìí. Gánà Mansour afẹ́ sápò àwọn ìran díẹ̀ náà àwọn ẹni àná táwọn èyí tiẹ̀ fẹ́ dé kí ayé fẹ́ rí pé lágbájá eléyìí là fà rẹ̀ eléyìí lọ́ máa lè ké rẹ̀. Pété ìgbà náà ń bẹ òun jẹ́ kì í fẹ́ kọ́ máa lè kó rẹ̀ ń dà àwọn àfisáǹsì nígbà míì. Kó má bàa fíìlì pé ọmọ lè kéwù ni àwọn èèyàn máa dé ni mo ní èyí tí ń jẹ́ máa ń nù lé lórí wọ́n ní àfáwọn mọ̀súù ní àwọn ẹni àná ni wọ́n afá àgbà ni wọ́n ní àwọn tábìlì ẹni wọ́n wọ́n ní láyé tí wọ́n ń bí àhàdín yọ̀tẹ́lì fún ilé ìfi àjà yẹ́nì kan wá lápèjì ẹni sọ wá kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ kó wá torí pé ìwọ ọkọ̀ ti wá kéwọ́ lọ́dọ̀ mi máa bá ń fọ́sọ́ máa bá ń ṣe báyìí àwọn ìfẹ́ kó má tó kó má lọ ọjà bíi pé nítorí àníyàn ń ga lòun fi ń kọ ní tọlọ eléyìí nǹkan tí àfọwọ́ mọ̀ sóòrò mọ̀ ń ṣe yẹn láyẹ̀ tẹ̀ inú bí àhàdé yẹ fẹ́lẹ̀ fún ilé ìdí àjà ẹni tí wọ́n máa ń gba kí lọ́dọ̀ wọn wọ́n máa ń fẹ́ ti ju táwọn ọmọ ẹ̀ ń fẹ́ kí ìránṣẹ́ máa wá túmọ̀ pàṣípàrọ̀ táwọn ṣẹ́gun látàkì ìkọ́ni mọ́ ọlọ́run àlùjọ́ra ó dàbí náà àwọn àfáà míì náà àwọn àfáà wọ́n lè débi pé wèé gba ẹni wá náírà kódà bàbá lọ sí wọ́n àti fún lọ́ba lọ́ba wọ́n bá gbò wọ́n ló wá láwọn òfẹ́ àwọn àfọ àwọn ní ọ̀rọ̀ méjì lórí ẹ̀ àmì ìlédè kí wọ́n kọ síra wípé èèwọ̀ ni kí yẹn gba ẹ̀bùn kankan lọ́wọ́ lọ́ba lọ́ba wọ́n ní àfọ àwọn akẹ́tẹ́ ẹ̀ máa ń ti wá àti fún níbi wọ́n tó fún wọn láwọn òfẹ́ ìjọba ń bẹ̀rù kíkó bá àníyàn tí ń bẹ láàrin àwọn àtọ́lọ̀ kí wọ́n ń bẹ̀rù àníyàn yẹn nínú àwọn àfáà náà ni Sufyan ibn Uyayna rahimahullahu ta'ala wọ́n ní Sufyan máa wípé ní kuntu qad utitu fahma al-Qur'an ọlọ́run bùn mi lágbóyé ìtakùwá nìgbóyé àwọn wá nótìsì kìnnìkan lẹ́yìn àwọn nótìsì kìnnìkan fẹ́ fáwọn ọjọ́ kan wá ń bẹ àwọn wá lọ bá Abu Ja'far al-Mansur Abu wò ní alẹ́ pẹ́sidẹ́ǹtì gbogbo mùsùlùmí àárọ̀ àbújá mẹ́rin wá ní ká fún àwọn ní envelope ká kí fi rẹ tí ó kú bẹ́ẹ̀. wọ́n ní fẹ̀lẹ́ mi náà kọ̀bílù tó sọ̀rọ̀ tàbí àdìjá àtàw sórí lè tó hù. àwọn ló ti ṣe pé ọjọ́ tí àbújá fáwọn ní ká fún àwọn ní envelope táwọn gbà àwọn òsì mẹ́rin ibi tí àwọn lè lórí kéèyàn gba ẹ̀bùn àwọn lọ́balọ́ba dé. eléyìí ni Eh, mọ́sáàbù ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá ilé àná àwọn ilé gba ẹ̀bùn lọ́wọ́ kí ni lọ́wọ́ lọ́balọ́ba kódà ìbámu Ahmad ilé ibi ìbá àmà pa wọ́n lé wọ́n ń bẹ̀rù kó mẹ́jọ wípé ìgbà ẹ̀bùn lọ́wọ́ lọ́balọ́ba ni ó lọ sọ àwọn adẹni tí ó ti jẹ́ òdòdó tí ò ní mẹ́ni sọ òdòdó mọ́ pé wọ́n fẹ́ sọ ọ̀rọ̀ ọlọ́run táwọn fẹ́ sọ tó ń tọ̀ wọn ibùkébi máa pa wọn sì máa ń sán torí pé wọn fẹ́ kí àwọn sọ mímọ àwọn di àkàbà ìfàyè báńkì àmàjẹ. àbáyé náà sàrò lọ́wọ́ àdìmọ̀sá máa pé ọlọ́run sàn náà ààrẹ tó bá gba ààrẹ ní búnú lọ́pọ̀lọpọ̀ àwọn afẹ́yẹ fẹ́ gbà ní pàtàkì jùlọ wọ́n bá rí i pé ní máa ẹ̀bùn lọ́wọ́ àwọn lọ́balọ́ba àwọn ọlọ́lá ní ọ̀kọ́ báyìí rí òdodo sọ fún wọn wọ́n máa ń sá fún ìgbà ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn kéèyàn gbé àyàn sákò níbi ìsọ kéwù di sùlẹ̀mẹ́lì lílẹ̀ àgọ́wádìí dunia wùyẹ̀ ìsọ mímọ̀ tó lọ ń bọ̀ wá káwá sọ di àtàbàtà àfiwá aráyé ọlọ́pọ̀ èèyàn gan lónìí gan tó tiẹ̀ tó yẹ tó bẹnu tó yẹ máa kéwù a fi wí àwọn ọmọ yòókù kí ẹ máa lọ kọ́ káfíńtà ìyá kan lọ kíni tó lè wọ́nu kẹ́mi náà lè máa bá fi ń tajú lè ìfàgbọ́n mi yíò bí ẹ lọ fún ẹnjìnírì láwọn ọmọ ayé kò sábú níbi tí ìyẹn pọ́ nítorí àníyàn yẹ òtún ẹ̀ pọ́ńtò nǹkan mi ìyẹn pọ́ńtò kí nítorí àníyàn ayé náà ni bẹ́rù àníyàn àgbọ̀dọ̀ wá gbọ́ wánú kéwù o kí mi náà fẹ́ mọ wá ní ká ń kí n lè bá a sí ṣe source of living ní ó léwu hmm? mi náà fẹ́ máa dín sí pé kò wá ní sí ọ̀nà míì tí màá nígbà míì tẹ́yìn ò bá ní nǹkan míì tó jò kó tì ju eléyìí lọ́lọ́run lè fi sàárẹ̀ ọlọ́run máa jẹ́ káwọn ọ̀nà míì tó máa fi ebi jíjẹ nínú kó rọrùn ọ̀tọ̀ níyàn. òkúta wa láàmìyàn pé kéwú tí mo fẹ́ sí yìí tán o ò ní èmi náà kà kọ́sẹ́ tí mo kọ́ ní ọdún kéré kéwú yìí ṣiṣẹ́ ẹ̀rí kéwú ọ̀rọ̀ ọlọ́run fi táwọn ṣiṣẹ́ tí yẹn olè yẹn kọ́ tí yẹn fi máa fi jẹun. oníyàn wa láàmìyàn pé eléyìí kọ́ ní kí n rí ìrìnà síwà ní ẹ̀yìn ìwọ ẹlẹ́ẹ̀kẹta dáadáa gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ni pé àṣẹ pé olùmímọ̀ náà gbọ́dọ̀ ní nǹkan tí ó máa mú owó wọlé fún yóò ní jẹ́ kí ó máa ṣe súnmọ́ ẹnu ẹ bá yẹ kàní yóò ní ọkùnrin jà sírò báwọn àná lọ́wọ́ fáwọn náà níṣẹ́ bí wọ́n ṣe irú sẹ́wọ̀ wá lolùmọ̀ gbọ́dọ̀ ṣe àfàtúnṣe wa kọ́ wa fún àpò ọ̀nà kèsì kèsì ó láwọn sẹ́kàtà bá ráfà kí ń ṣe ó lè da epo pupa sára aṣọ funfun ìjà àfà rẹ̀ nínú ẹ̀kọ́ ta fífẹ́ rí lára olùnímọ̀ ni ayẹyẹtẹ̀ ní za'a mi ń dẹ̀ ní ìlmẹ̀ká àṣìbì àwọn iṣẹ́ ìdọ̀tí bí kí àfàwọn bá wọn gbébẹ̀ ẹni tí ń bá wọn gbébẹ̀ ìdílé àwọn iṣẹ́ sẹ́kọ̀ọ́ ni ìdọ̀tí ni kẹ pàdé àfà olùbí ìṣìlú máa máa dúgbò máa máa gbálẹ̀ lásìmá ní bọ́sọ̀bù iṣẹ́ ìdọ̀tí o kẹ́lẹ́sì ó ní ìran iṣẹ́ tí ó dọ̀tí ìjà àfà tí ó dọ̀tí ìní mímọ́ èèyàn amánikẹ́yà náà níṣẹ́ kì í ṣe dá àwọn ṣẹ́bà wọn yẹn gbọ́dọ̀ jìnnà sí àlìmọ̀káṣíbù jẹ́ni àwọn ìran iṣẹ́ tí ó ní dọ̀tí nu fún irú ìran àfà ọ̀rọ̀ sí ìrìn ha àwọn tí ò dáa tọ́gbọ́n kò dáa lálàádà wọ́n á máa fèrè òyìnbá àádà kẹ́nu ọ̀ṣọ̀rọ̀ àmì bẹnu àwọn fẹ́ aládé òkọ́ ṣùgbọ́n sẹ̀ríà ó fi ojú tí ò dáadáa wò ó àfẹ́ àfẹ́káfàdà máa kọ́ bá wọn sẹ́wọ̀n ẹ̀rọ ẹni bíbí afáfáfá rẹ̀ examples àwọn ètò gbajúmọ̀ lásìkò wọn pé irú sẹ́yìn kọ́ wọ́n àwọn bàbá bọ́lí mẹ́ bá ń kọ́ wọ́n lè tó lè ní ẹmọ́ lọ́kẹ́rọ ẹ̀má kí ló fi ẹ̀mọ́ ní ṣe ní. ìyí iṣẹ́ tí bí ó jẹ́ náà ṣùgbọ́n irú sẹ́yìn kọ́ láàárín àwọn onímọ̀ tí wọ́n ń ṣe kalẹ̀ ìjà àmà ní olùmìnirí débò ẹ máa wá báyà dé ẹ máa gbàgbé lára èèyàn wọn ní kò sínú sọ́ta fẹ́ àwọn àfà wọ́n ti báyà bọ̀ ẹgbẹ́ àwọn máa ibi akínà pé báyà wà pé máa sọ àwọn àdúrà rẹ̀ àdúgbò báwọn àbánu wọn bá wọn pọ̀ káàkiri olè bá jẹun ọlọ́dàfọ̀ máa fẹ́ olùsọ̀ nǹkọ́lọ̀ wà lọ́fẹ́ tiẹ̀ wá sẹ́ni ìfẹ́ tí wọ́n fọ́ lọ́wọ́ wọ́n sọ́ọ́ lọ́sí kì í ṣe irú ìlú dára gbogbo irú àwọn iṣẹ́ yìí kọ́ wọ́n ní iṣẹ́ tí bóyá ẹ̀ṣẹ̀ ló kọ́ ọ ní káríwá àwọn èèyàn báyìí ń bẹ̀ àbálẹ̀ àdà ló kọ́ wọ́n sì yá àgọ́ àbí kéèyàn máa kí ẹ̀rọ báyà mú yọ owó kù láàrin lára àwọn góòlù káàkiri wàkàzẹ́rẹ́ ní kẹyẹkẹjẹ́ nàbùmọ̀wádìí àtúhàmì àwọn akẹ́dà sọ ìbáwà àfò gbọdọ̀ ṣe nítorí pé àfẹ́ kó bá ìdá àfà àgẹ̀jẹ́ ni bẹ́ẹ̀ ni kí n tí ń jẹ́ àfà kó jìnà sí ìgbésẹ̀ lọ síbi àwọn ààyè ìkẹ́fin gúúsì tí wúmà ni tí wọ́n fi ń tí e ṣe tèèyàn lọ́yà àfà ò máa rìn láwọn etí bèbè tí wọ́n máa wá mú un lọ mú máwọn èèyàn fi ń tí e ṣe tiẹ̀ lọ ní òwe lárúbáwá wọ́n ní ọmọdé àìnáta ìlàdá mi yìí ẹni bá ti pè yẹn pé wá bú mi tó ṣèṣe sí táwọn yẹn wá bú mi zamuhu bil haqqi wa bil batil ẹlẹ́mí ò bu lọ́rọ̀ ẹ̀tọ́ ẹlẹ́mí ò bu lọ́rọ̀ lọ́nà tí ò dá ẹlẹ́mí sọ wípé man ja'ala nafsahu mawdi'a tuhuma ẹni bá ti gbéra rẹ̀ sáyé ìtẹ́fẹ́ sí fala yalumanna man asa'a dhanna bihi ẹ bá ti ẹ̀sìn kẹ́sì kó má bú yàn bẹ́ẹ̀ tó bá gbé yàn sáyé doubt ó gbé yàn sáyé doubt wọn tẹ́lẹ̀ àfàlẹ́ bí àfàlẹ́ àfi gẹ̀ẹ́sì. ó lè má lọ mọ sí bí láti gbé bí àfàlẹ́ ọwọ́ bọ́ọ̀lù mẹ́ẹ̀ ṣe ọwọ́ bọ́ọ̀lù gbé bí àfàlẹ́ ó tó lọ mọ sí. bọ́ọ̀ náà ìṣe ìṣẹ́lẹ̀ kan tí mẹ́rẹ́ndẹ́rin tó máa ń pọ́n àfọ́n àlẹ́ bá wá pàdé tábà ń jáde ní bí àfàlẹ́ kí lọ́rọ̀ báwọn ọmọ jẹ yọmú èmi ìrọ̀rẹ́ gbogbo pé àyìn ìlọ mu tí gbọlọmọ bọ́ọ̀lù ni ìlọ mu tí gbọlọmọ mi ni ìlọ mu tí ọlọ́run fáńtà ni ìyẹn díẹ̀ ní gbọ̀gbọ́ ọlọ́kọ ni kí ló fà kí wọ́n náà ti lọ gbé ẹsẹ̀ rẹ sí màwárà bí àtúhámi ẹni tí bá ń jólùmọ̀ gbọ́dọ̀ sọ fún kó ó lọ jura ẹ̀ sínú kòtò bóyá àbí báyìí èyí tó máa ń èèyàn máa ṣe ọ̀rọ̀ sọ sí láláì lẹ́tọ̀ọ́ nítorí ibi tó náà lọ kó sí eléyìí kọ́ láfa máa ń gbọ́dọ̀ jìnnà sí wàhálà ìrùdọ̀ húre fàyínà yàtọ̀dọ̀ mẹ́nu náà kó sọ ọmọ òru ẹni bá ti jẹ́ àfa ò gbọ́dọ̀ ṣe ń tó lè bá ìjọ ọlọ́àbí jẹ́ pé àwọn àfa aládé ti fi máa ń máa mà wọ́n fẹ́ ròyìn àdínù fi ń jẹ́ àfa ẹni tó máa fẹ́ ròyìn rẹ̀ ni ó jẹ́ ẹni tó ní mọ̀ òru wa tó lọ́mọlúàbí ó má ṣe nǹkan tó lè bá ìjọ ọlọ́àbí rẹ̀ jẹ́ ọ̀nkà ọ̀nkà nígbà àwọn àfa wọ́n máa máa kọ́ tíra wọ́n kọ síra wọn pè ní ẹlùmọ̀rúwájú ọkà wárí mùhà ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn àná kójọ kódà inú tí àwọn yìí wọ́n dápọ̀ àwọn ẹsẹ̀ káfọ̀ gbọdọ̀ sí inú tí àyè wọ́n dápọ̀ ìrìn aṣọ káfọ̀ gbọdọ̀ wọ̀ inú tí àyè wọ́n dápọ̀ àwọn àṣẹ sí kàtà gbọdọ̀ ráwọn àfà kí ọmọ ṣe ìwákòjú rẹ̀ lóṣù bí ẹ bá jáde lọ síta láì débìdà ìrúfẹ́ ìgbésẹ̀ mo kàfà mímọ ẹ̀yà fún mọ̀rọ̀ àtọ̀. gbogbo nǹkan tí ó bá lè máa jí káwọn èèyàn fojú kékeré wo àfà ẹni tí a jìnà sí. àbí nǹkan tí ń lékún ìṣàǹkàrò bọ́ọ̀ lè rọrùn ẹ̀mọ́ ní àwọn nǹkan àmì téèyàn bá ṣe é lẹ́wọ́sí àwọn èèyàn àwọn tí ó ní kò dá fẹ́ pọ̀ àwọn tí ó fojú kékeré ni tá tó bá a ó sì ṣe ṣe kí n dábàá yẹn pé ó da ní ẹsẹ̀ náà wọ́n lọ pé kìí ṣe bí dídẹ táwọn èèyàn mà tó gbajúmọ̀ láwùjọ ẹni rò nǹkan náà má ṣe wọ́n dà pé pé tí ó dáa ní ṣíṣe bọ́n táwọn èèyàn bá ti ṣe ọgbọ́n lórí pé ṣíṣe rẹ̀ dà bí ò dá wọ́n lè yẹn lè má ṣe nítorí ó lè bá a fi iyì sí ìjókòó àfàrọ̀ ètò kí ló fà ní pé tí bá ní ń ṣerú àwọn nǹkan yìí pẹ̀lú ìnáwó yóò áwòrán lọ́sàáwò lè tó hùmà yóò máa tira ẹ̀ sí káwọn èèyàn máa tẹ́fin tí ò dá sí. wà ẹrù gbàgbó nílò àkíyà yóò gbé ẹni yóò gbé ìgbéníyàn rẹ̀ sí àti àwọn onísọkúsọ táwọn òtí ẹ̀ nílé fún lẹ́ni ẹ̀fúdì wọ́n máa wá wíìlì nípa rẹ̀ nígbà tó náà gbé ìgbéníyàn rẹ̀ ó kọ rẹ̀ sátẹ̀ wọn. olùkẹ́ ọ̀nà sàfihàn ní ẹ̀lìmọ̀kẹ́rù kódà ni ó máa ń èèyàn máa lé àwọn àbá abúlé ẹni rẹ̀ yìí nígbà tí jẹ́kẹ́ bóun náà ṣe ṣe ìyẹn kọ́ kódà pé jẹ́kẹ́ nǹkan àwọn tí a nípìnlẹ̀ àwọn tí ó ṣe láwùjọ wọn ò ní gbọ́yé àfọ́kàdà fún wa ní àwọn mẹ́fà lónìí. lórí ètò wájẹ́ bẹ́ẹ̀ ìdàmí wọn bí wọ́n máa ń ṣẹlẹ̀ nígbà míì afá ó bara rẹ̀ nípò àfikún ṣe ń tó súnmọ́ káwọn èèyàn sì gbọ́yé. ordinary ọ̀nà lọ́mọ mo ti wá bára ẹ̀ nípò kí mo gbọ́dọ̀ ṣe mo wá bára rẹ̀ nípò kó gbọ́dọ̀ ṣe ó tún wá sọ̀rọ̀ yẹn fún kókọ̀ rẹ̀ ti wrong impression láwọn ẹni parẹ̀ kìíní yẹn ò dáa kó ṣe nípìnlẹ̀ mo mọ́sílára ìmọ̀ tí ń bẹ lára rẹ̀ sọ pé ah, kí n ṣerú nǹkan yìí lásìkò báyìí ò ṣàbùrú mẹ́ àdìsẹ́ ń tẹ ìjà àti ọgbẹ́ tí wọ́n á ṣe ká ọ̀ wá pé àwọn èèyàn sáà tẹ̀lé wá ní tí mo ṣe rẹ̀ kẹ́ báyìí báyìí ni ò lápèjúwe kò ká máa láǹfààní àfẹ́wò àbúdá yìí kódà kó má kódà kó má lọ àfẹ́wò ìwà burúkú ni. kó wá jẹ́ kí bí ẹnìkan sápò lápèjúwe nínú àwọn ọmọ alábàájẹ́ àfàyè àwọn wà káàkiri àwọn ní àwọn náà di ní ilé afẹ́wò kà wa tẹ̀lé àwọn èèyàn kan lọ sí ìlú ọmọ yìí ọlọ́run ẹ̀sìn máa ti sálámà sọ̀nà má jẹ́ kí wọ́n sálámà sọ̀nà lọ pé wọ́n kàdà ayẹ́kùn sọ̀rọ̀ wá bí tẹ́ ẹ ti ní rí ni ìyẹn ìwà àtàfẹ́ ń bí o ẹnìkan ló sọ̀rọ̀ táwọn tó ń ti kí wọ́n bá dédé kúgbe lọ sí ilé ń sàrẹ́ àtàfihàn alákàdé wọ́n bẹ̀ ọ̀sìn ní níwà nípò láti lè kọ̀ láti pé ìtọ́ ríhun báyìí báyìí ni mo lọ sí àfáà ní فإن اتفق وقوع شيء من ذلك منه لحاجة tàbá ìfẹ́fà ṣètì nìkan tí ò yẹ kó ṣe lójú àwọn tí ò ní gbọ́ yé nítorí kó ní bùkátà sí kó ṣe ọ̀kọ̀bọ̀rọ̀ máa ń ṣe àyájà húbi hukmin àwọn nítorí tí wọ́n sílẹ̀ kan kò ní àdá ni kó dà ìdí náà wà fún ìtú wọn mọ̀ sílẹ̀ kò dá bẹ́ẹ̀ kọ́ni lórí ní àdá ṣe ń tọ́ òrò bíi pé ń bẹ pẹ̀lú rẹ tí ó bẹ̀rẹ̀ ní àtìgbọ́yé òun pèsè pẹ́sàkè ní pé má gbà sí gbọ́ yìí lọ ìdájọ́ ń tọ́ fẹ́ gbọ́ tọ́ ọ nígbà mo ṣe fọ́ báyìí lọ́sẹ̀ rí yàrá kò ju ẹlẹ́sìn àpá àti ní oṣooṣi ní ìdílé kan tó ti pọ́n nípa ọ̀rọ̀ ọ̀dọ́sìn kan kí báyìí olóyè gẹ́gẹ́ ní súnà ẹ wá débò mí bí ọmọ ẹlẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí máa lọ lékéwù kò mọ̀ kékeré àbá bẹ̀rẹ̀ àjò yẹn lè kí lórí ní méjì yẹn lè jáde ní méjì òṣìṣì ìkéwù dé ọ̀dọ̀ àfáà náà wàá mọ́mọ́ sí wọn mọ́mọ́ tí a mú àti olórí wa dé wọ́n fi àkà méjì sálámà áfíríkì dé ó fi àkà méjì sálámà wọ́n sọ fọ́mọ yí àwọn gbogbogbò lẹ́kọ̀ọ́ sùlámù débẹ̀ àwọn nǹkan kan ti máa wúlẹ̀ ní ẹ̀rí pé òun ti wá di kíni ti méjì méjì ni ṣùgbọ́n ń tọ̀ ń kọ́ ẹ pè sákìyèsí wípé báyìí báyìí báyìí ìwọ́n tá a kí ní méjì lẹ́ẹ̀kan ọlọ́pàá wà ní olùsìnrìn àjò ní o ṣùgbọ́n má bàa lọ́rùn bí kí gbogbo òun zúrù dídí kí ó ti di méjì méjì tó yà fáwọn ṣe kéyìnlá ayé ẹ̀sáàmà bí sábà bìyí kọ́ máa kí ó má tara àìgbọ́ orí dáadáa fẹ́ náà lára rẹ̀. àwọn yẹn fún àánú àbámalẹ̀ kí ó mú kí ó gbọ́ yé ọ̀nà àfáàfáà gbúra fáwọn ẹlòmíràn ti sọ ohun zúrù dídí ní ìyá kà kò ní mọ̀ pé àfa ibi tó di tí ọkà méjì lórí tí sórí ọkà méjì yẹn kọ́ ibi títí ń bẹ ní ipò olùsọyìn àjò ni túntà fẹ́ lòun tó káfà tó bá jó ní mímọ̀ bá ṣe ṣe ní ìkẹ́ tí ò kọ́ mọ̀ ní ti akẹ́kọ̀ọ́ ní n tó lè mú akẹ́kọ̀ọ́ ro ìròyìn tí ò dá sí látara pé ìmọ̀ akẹ́kọ̀ọ́ lè má tì débi tí àfa ṣe ti ní òun ó gbọ́dọ̀ pé sákèsí pé ẹjí mo ṣe lẹ́ẹ̀kan náà ọ̀nà wọn ló súnà o kò yẹ tọ́mọ tó mọ̀lá wá ṣáká àfá àfá àtẹ̀mí ìyá ẹ̀yẹ yóò sọ rí àwọn abẹ̀ sí ma ti rú gidi méjì méjì wọ́n dá gidi méjì méjì fàlà ẹ̀ ń tẹ́jú àdé ẹ̀yìn ọmọ ọmọ tó gbòmí mọ̀kó ló ń tàṣe òwá ní ẹni lè ṣe àǹfààní lára àfá àmà. mo sábà tó mọ̀lá ti wá pè é ṣáàtì ìzúlì tí mo kí méjì ọ̀la pé à bí ta wà yí ayé sórí lé mọ́ oníyìn àjò

لما رأى لما رأياه يتحدث مع صفيته فوليا الذي يقع انه اعتكاف wọ́n ṣe ẹ̀tìkáf yàwó ọ̀yàwó sọ̀fíyà wà lọ bá wọn níbi tó ń ṣe ẹ̀tìkáf alájọ sọ̀rọ̀ tó wá dásìkò alẹ́ tí èèyàn ma tààlẹ́ni tí ń bẹ pẹ̀lú lágbájá ọ̀nà ìyàwó àní mọ̀tàrí tí ó jẹ́ sọ́wọ́ sáájú méjì wẹ́rẹ̀ mẹ́rì pẹ̀lú bèèrè kẹ́ tí wọ́n jọ ń sọ̀rọ̀ ìṣùgbọ́n ó bá sẹ́ńdì àwọn wọn mọ. ara ọlọ́run mọ́rú àwọn jésù sẹ́ńdì sọ́kà wọn gbé tó yẹ káàdì lẹ́nu náà jésù ti sẹ́ńdì kan sọ́kà wọn ni pé tẹ́lẹ̀ ìṣesí wọn ni kí bá bára ànábì wọn fi ànábì sọ̀rọ̀ láwọn ní ànábì fàwọn ya lélẹ́ tó nítumọ̀ abú ó sì lè má ó sì nítumọ̀ mí dáadáa wéyìí tó hàn ní pé ó súnmọ́ pé ṣìtumọ̀ abú ló gbé sọ́kà kí ọmọ tí ó má bàa wá tara ẹni tó rí pa àfa àsòfò láti ọgbọ́n ata rẹ̀ máa sọ nǹkan mí ọmọ ni kí ó sì wà nípò pé kò lè bèrè ń bí láti ibi tó ọmọ náà ti lè bèrè lóòótọ́ kó bèrè ká àbáwọn ẹ̀ máa ṣe nǹkan tí ó rújú lónìí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ tó lábí kírun sóbóṣì aláláwọn òjá wọ́n tó kí irun ògbórí wọ́n tó kí ọ́sùrí wọ́n tó kí máàbìrìbì wọ́n tó kí ẹ̀ka tàbí kan lọ bàtà ẹsẹ̀ tí nìkan lónìí ẹ̀ẹ́sẹ̀ owó ẹ̀rí na aláàkà fi kírun márùn-ún ní àmùdàn sọ̀nà àtúhù yà ọmọ mo máa mà sí ni ìgbàgbé kí nígbà ọmọ ẹgbẹ́ lóbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ nígbà táfà àfin tí ó fẹ́ sí ìsìn tí ó mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbàmọ́ ìdí ọmọ ni kí ó lè wà nípò tí ò ní bíbi lè ṣèbéèrè ó wá sọ̀rọ̀ yẹn fáfà kí ó ṣàlàyé kọ́mọ tí ó má bàa tara ẹni tó rí tí ò dọ́gbọ́n dúró gbàlàyé wọn túbọ̀ fọwọ́ láyà báyìí làwọn sàbí máa sọ̀rọ̀ kí ìgbìmọ̀ kí ó kó wọn rẹ́ nìkan pẹ̀lú obìnrin kan wá fá ó lè pé ọgụgụ si sí oúntọ̀ ń yẹn ni pé ń tí ò dára lọ́kọ̀ọ́rin lọ́gbà pé lọ rí ibi ṣiṣẹ́ lọ́kọ̀ọ́. àdàbí àná ní sìlúkù mọ́ ẹdúró mọ́ àná ní sìlúkù mọ́ wo ẹni tí ń bẹ mi yìí ha sọ fi ya mi ni olóbìnrin. wọn torí pé èmi ànábì tí mo jẹ́ àfa yẹn ti mọ̀ wípé ìnà ṣètò ọ̀nà ìdòrí mi níbi ni àdámá májèrò dẹ́mi bẹ́ẹ̀ tí máa ń sàn lára ọmọ ènìyàn lè súnà ń sàn. ànábì ni fàkìtù àyẹ̀ ìzífà sí kùlú bí kù máa ṣe a ẹ̀rú ń bà mí kó jẹ́ pé ṣù lọ gbégbé kúgbe sí yín lọ́kàn ta mi ẹ̀ máa wá pariwo àbá wa ṣe báyìí láì mọ̀ pé àfa tó ṣe báwọn ní tó ṣe ń lẹ́ẹ̀dínú ẹ̀sìn wọ́n rí àfáà náà tọ́mọ káwọn èèyàn ṣì ọgbọ́ ìpìlẹ̀ ní kí n tí ó dára làákà ìwà ọgbọ́n sọ níta. ó kẹlẹ̀ àwọn sọ nítorí pé ní ájà àti sọ làbúdà mílíọ̀n ẹ̀sìtẹ̀lẹ̀ ọ̀sà àti. àwọn àfáà náà bá ń sọ̀rọ̀ nínú tó ó ní ọ̀kọ́ olùhù kaza kára dàbí yìí kaza. níta sọ lẹ́ẹ̀kan ẹ má lọ gbọ́ kókó lè sínú eléyìí ò sínú wọ́n bá kó bá àwọn akẹ́kọ̀ọ́ ó sì máa ń lọ jẹ́ pé àwọn ilé wa sọ ìdí ọmọlúwàbí rẹ̀ di tí wọ́n pàtẹ rẹ̀ tí wọ́n máa sọ sí òtọ́ pa rẹ̀ eré inú àwọn olùmọ̀ náà ni kí wọ́n jẹ́ pé kí ni ayẹyẹtẹ̀ náà zẹ́ ẹ̀ǹdẹ̀ ní ní ẹ̀lìmẹ̀kẹ́ sí bí bákan náà kí wọ́n tó jìnnà sí mẹ́ ìjíròrò ilẹ̀ ẹ̀ẹ́dùhàn ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀ta ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀fà nú àwọn ìwà tá a fẹ́ gbé lára àfáà ó tún kọ́ mẹ́lẹ́kọ̀ọ́ eléyìí ìwà ńláńlá ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà náà kanú tán inú àwọn ni ni o lè jẹ́ àfáà láì nígbà nígbà mẹ́tẹ̀ẹ̀ta mẹ́ta ìlà akábẹ̀rẹ̀ ni o lè jẹ́ àfáà láì níwùwà yìí ní kí yẹn fi ń jẹ́ àfáà ní kí yẹn níwùwà yìí ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ lónìí wọn ò fẹ́ nírúwà yìí mọ́ irúwà yìí ní mú ìjẹ́ àfáà yẹn lọ so mọ́ ọlọ́run ọba àlekè ọlá ọlọ́run bó máa bẹ lọ́kàn yẹn ní gbogbo àsìkò kò ní fọlọ́run lẹ́nu ọkàn rẹ̀ kí ni wà náà ẹ̀yọ̀ hafizu alẹ́lùkìyà ní bí ṣáá èrè islam kí ni mú yàn já àfa àti tó gbé tọ́lọ́run lọ́wọ́ lọ ìwà gbé tọ́lọ́run lọ́wọ́ wọn fẹ́ rí inú ṣèṣì ẹ̀ gbogbo tí ń jẹ́sìn ọlọ́ ṣáá èrè islam àwọn àmì tá a fi màkẹ́ mùsùlùmí lè afẹ́ rí lára àfa wàzọ̀wá èrè làkàmù àwọn ìdájọ́ ẹ̀sìn ọlọ́run ti ń dá àwọn ìdájọ́ tí ìtanìyàn àti máa ń rí lára ẹni tó bá ṣe abẹ́rí ọ̀nà bù wọn ní ọgbọ̀n àfa àmọ́fà ìfáwọn ọgbà tí ń bẹ lẹ́kẹ̀rin àmì wípé ṣèyí láti láàmù táàbì tọkọ dá ọmọ pé ṣé kásálámà sí ọ àbí ká mọ́sálámà sí ọ ti mẹ́. wàtí àfa kò sí ọgbà kò sí fìlà kò sí láwà ní ó wò bí pé bíkì bèèrè kan ní ọ̀yẹ́ àwọn ọ̀rọ̀ ayé ń tọ́jú àwọn bá fi ṣe lófin fún wọn nítorí kó lórí ta tí ó fi jẹ́ káwọn èèyàn kéèké dá wa mà ní. tó bá máa sọ̀rọ̀ nípa àwọn ìran ìmúra àwọn obìnrin mùsùlùmí ọlọ́run sọ ń bẹ̀rẹ̀ záríkà àbẹ̀ná ẹ̀yìn ọ̀rọ̀ fúnà pé ó ti yẹ ká mọ̀ wọn nù. sọ̀fún àánú lókè wọ àpàdàkà àpàdàkà ìwọ làwọn èèyàn lè máa wò kófin tí wọ́n bá gbé àfa àfa gbọ̀n ọ̀rọ̀ tí ìjọba dáfà sí èdè bílà wọ́n ó sọ jàmáà wọ́n di jàmáà kọ̀ sí bílà náà ṣùgbọ́n àwọn tó kọ́kọ́ jẹ́ àwọn àmì ìtaka àfúnámọ mùsùlùmí àfa àkọ́kọ́ gbọ́dọ̀ lójú náà tẹ̀yìká mẹ́tẹ̀ sọ̀rọ̀ àwà ó pọ̀ examples ni èyí sọ àfa ìní ọmọ ara àwọn láre òye àfa àti rẹ pé àmì ìdájọ́ máa yẹn pé tẹ́yìn bá ti bẹ̀rẹ̀ sí máa sòdó ńkọ́ ẹ̀ẹ́ ní àwòdó yẹn gidi ó ti kọ́ bá irun ọ̀tẹ́ ti sáǹpù gbé máwọn tí ó ń tẹ̀lé ọ̀ àmì pẹ́ yìí sẹ́ni eré lọ́wọ́ ń sọ̀rọ̀ yẹn so ìgbéhùn dúró àkọ́kọ́ ń tàbí máa fà yìí ah, kí màsáájì dídì jamaat ẹgbẹ́ dà àfáàdé ní kí wọn náà tó ní gbọ́ ìmọ̀ ń kí lẹ́nu àá pátí rẹ̀ ń kí wọn tẹ̀ ń lé kí làwọn èèyàn fún wọn fi ìran àfa ẹni ọlọ́run bá bò ní mọ̀ mọ́sálásí ló ti máa ti tiẹ̀ bẹ̀rẹ̀ àwọn tí ò rọ̀ rí wọn kí ó ti máa fi wọn tiẹ̀ kọ́ ṣe pẹ̀lú ìdìmọ̀ tí ò máa láti lérè kọ́ ó tó ara ń kí wọn jẹ́ ní olé ń kọ́ àǹfààní ìwò olófin ẹni máa wọn tí ó máa ó yà fún ọmọ kírun rẹ̀ ní jàmáà jàmáà níbo fi màsáàjì ti jàmáà ní mọ́sálásí jàmáà ìtàfẹ́ ní wà fáànù níwà tí ó fi àwọn èèyàn dà wà ìṣá ìsàlámù àfáànù tá a mà ní sálámà ní ọmọ tí fẹ́yẹ̀ ni aṣù sàlámà alámàna aláfùtà mẹ́lẹ̀mtàlì sàlámà àlékún ní jẹ́rìnà àfáà wọ́n lè fi sàlámà àlékún mi ọ̀sán ó lè sàlámà ní kọ̀ọ̀yẹ́ tẹ̀lé tí ó sì ṣe ó lè fi sàlámà ní kò fi pẹ̀ ẹ̀ ṣẹ́ṣẹ́ ọlọ́mọba àti ọlá ìlúkọ̀wá sí wọ́n àwọn àmì fáwọn tó ọmọ àbáwọn tí ó mọ̀ fáwọn àbá ẹgbẹ́ rẹ̀ àbá tí èso àbá àbá àbí tiẹ̀ sàlámà lẹ́kùn ní jẹ́lẹ́nu olùmọ̀ wọ́n náà yẹn mú kẹ́ ipò àbá ni kó pe àwọn ẹ̀dá ọlọ́run sí dáadáa kó kọ̀ fún ọ àlejò náà ìtakò iṣẹ́ àṣàánù ó gbọ́dọ̀ lórí jọ. wọ́n sọ bóyá àdá bí sábà lè dàrí ìwà pèèyàn sí pé léyìí ló dáa eléyìí ni òde ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbin yóò máa tàbí àfa ọkùnrin wa kọ́ ọlẹ́kọ̀ọ́ wípé wọ́n sọ fi ìhì ni ó ṣe sùúrù lórí àwọn òkú mọ́sẹ̀ẹ́ mọ́tíò màbáyà. sọ́ọ̀bì àbí الحق عند السلاطين láyé àwọn àfa àtàná ọ̀pọ̀lọpọ̀ táwọn yẹn ti máa ní pọ́blẹ́mù jù ní àwọn lọ́ba lọ́ba tí èyí tọ́lọ̀ bàbá àfi àbá ìfẹ́ mú kẹ́lẹ́ máa sọ̀rọ̀ àti ìwà ń bí wà ilà kàmá yàtúndà òbí hàtì ẹ̀ńdà sàlàfí yẹjúùzù wàyájìbù sọ́dọ̀ òbí hàtì nìbàdì àwọn ẹ̀ńdà rẹ̀ sàlàfí àbí òní jẹni tí ó yí òdòdó tí ó wà lóhùn ní sọ ó dà kó jẹ́ pé ọba ló ṣe é òdòdó fún gẹ́gẹ́ bá ní sọ òdòdó fún ọba nígbà míì lè yàtọ̀ sẹ́ni díẹ̀ dáfọ̀rọ̀ gbọ́dọ̀ jẹ́ni tí ó sọ pé òun súnmọ́ ìjọba kan òun súnmọ́ bá kan òun súnmọ́ lórí ìtakò wọn nílé ní tó ń tọ̀ ń ṣe tí ìrọ̀ máa wá sọ ìyẹn gbọ́dọ̀ jẹ́ni tí ó sọ òdodo fún àwọn ẹni tí ń ṣe tí ò dá yálà sàràtì ní àbígẹ́rò sàràtì agbọ́dọ̀ máa ṣe àfọwọ́jẹni tí ó máa sọ òdodo fún wọn. báyà bílẹ̀ ní sàwó lè láhi àfọwọ́jẹni tí ó yọ̀ǹda ẹ̀ ní ẹ̀ kò لكن قوله تعالى ومن شين سينيو غسير الله لكي واصبر على ما أصابك إن ذلك من عظم الأمور تسوق لوري ببنطبطة لو ọ̀nà ìṣètò ọlọ́run إذا dandan là níyàn ńlá ńlá tí yẹn máa ń gbàgbé sí سيدنا رسول الله صلى الله عليه وسلم غيره من الأنبياء عليه يوم في كما máa rántí irú ìwà òrà nábìyẹn ní lábẹ́ ìṣesùúrù lórí irú wa ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run bá mí lẹ́yìn ànábà Muhammad náà ní lórí ìṣe sùúrù lórí tọ́lọ́ kí ni wà máa kẹ́rẹ̀ ẹ̀tẹ̀ hàmẹ́lú náà hù fi láì tọ́hálà hàtà kánà ti lọ́hùn mọ̀lẹ̀ ọkùbà yóò lè marú nítawọn ànábì ọlọ́run gbà sára lọ́pọ̀lọpọ̀ ìnira ọlọ́run tó wá tàpá wọn ni wọ́n ní ẹni tí wọ́n burú àwọn táwọn. بقى من تأثير لا يعفى وكذلك القيام بإظهار السنن àfún àwọn arólẹ́bí ànábà Muhammad orí pàǹdàbì lára ayé ni súnà nàbì súnà nàbì bó ṣe kó kùránì sínú ló fi kó kíni súnà dada sínú àfún àlàfẹ́ rí kó máa polongo súnà nàbì wáyé kì í sòun ní ó máa léèyàn kúrò níbi súnà nàbì torí ẹni tá a fẹ́ rí ní wàlàfà àlùkìyàmù bíi ìhárì súnà ni gbogbo tí wọ́n ń jẹ́ lánàá nàbì òní kí ó máa fi jẹ́ lánàá tiẹ̀ náà wàlùkìmẹ́ẹ̀lì àwọn wọ́n ní hamala ọ̀ hamala bìmọ̀nà wàhì. Ìyàfà gbọ́dọ̀ jẹ́ni tí ó máa paná bíbíà tí ń jẹ́pọ̀ náà ní ìdàkejì súnà rẹ̀ súnà ìdàkejì kí ni ọ̀nà bíbíà. Súnà ní tá ànábì yìí gbélẹ̀ lánà ìfisìlọ̀. Bíbíà ní ìlànà ìsìlọ̀ tí ànábì ó mà. Àfà gbọ́dọ̀ jẹ́ni tí ó máa lọ wá omi tí ó máa dà sí iná àwọn ìlànà tí ò tẹ̀lé sí àdájọ́sọ́lá. Wọ̀lùkìyàmù ìdí ìwòsàn tó kéde máa fi o yóò tún torí ọlọ́run yóò dúró ń torí ọlọ́run náà lóbi gbogbo tí wọ́n ń jà lánàá lé ẹ̀sìn àwùjọ bí yẹn kú yóò bá wọn lè náà rẹ̀ gbogbo ẹ̀yẹ̀ ló lọ kí wọn gbogbo àwọn ilé ìlú òmùrì bíi àmọ́ sí ìmọ̀sánlẹ̀ fún mùsùlùmí àbí gbogbo iṣẹ́ ìfọwọ́síṣẹ́ kan tí ó jẹ́ pé àǹfààní tí ó mú wá gbogbo ìsìláàmù ní òkú bá májòkulẹ̀ mọ́tò ìsìláàmù ìsàfáà àti ẹ̀yà fáà mọ́sáfì nìkan tí ò ní jẹ́ sí àwọn àwọn nǹkan tí ó kó bá mùsùlùmí tí ó mú dáadáa wá bá mùsùlùmí ọgbọ́n ni wọ́n máa pè àwọn àfáà ní àná àwọn ni wọ́n máa dá sáwọn tí ó máa mú àǹfààní mùsùlùmí sọ fẹ́ tí ń jẹ́ àfáà mọ̀ sí ọ jẹ́ àfáà fọmọ sáfì ni náà fẹ́ jà ni wọ́n sì máa sílẹ̀ pé ipò tọ wà bá nínú ìlà ń bẹ láyé ànábì lọ́sí ànábì yẹn ṣe ànábì ayé nìkan lórí wá tún àlùkìyámà àwọn èèyàn ṣe ó tún wá tún ayé wọn ṣe ó tún wọ́n fẹ́ wọ́n rán orílẹ̀-èdè ànábì láyé tìẹ́ náà wọ́n ló mọ̀ àwọn kan náà ìmọ̀ gbogbo ẹ̀ náà wọ́n kọ́ àìlẹ́tọ̀ yìí kì í mọ̀ṣúrò wọ̀ ìyẹn náà lórí ojú ọ̀nà tí ò dá o lórí báyìí bá ṣẹ̀rí àmúni o wẹ̀lì mọ́sílẹ́kì màtìbò lórí bó bá lánàá àwọn ẹni ànámúni bákan náà ẹ̀rọ àfà ẹ̀rọ ti fẹ́ jẹ́ àfà wọ́n láyé gbogbo mi náà fàáìlì ní gbọ́ nírọtí wọ́n lè bàrà pín rántí bìlìjẹ́ ìbìnrin náà má jẹ́yẹ kí ni gbogbo ìgbà ń tọ́ ọmọ ń ṣe lójú àwọn ènìyàn jẹ́ ìṣù nìkan lọ́wọ́ máa ń ṣe ọmọ mọ́sà abúlé pẹ̀lú náà lápèjúwe kéèyàn kí wọ́n tọ́ kọ́ máa yẹn náà bílà jẹ́ ìṣèwọ̀ alábàáni mọ́sà abù ni kí

wọ́n má jẹ́ fàdé tí jáìsù nìkan lọ́wọ́ máa ṣe wọ́n wà sí kíni bẹ́ẹ̀lì àkókò náà sàwú bí àṣìṣàní ha wọ́n àkìmẹ́lì ha tó bá dánú ẹ̀sìn ọ̀nà ọ̀fẹ́ ẹ̀bá ni àwọn afáàtàn ní ẹni tí a kú títí ẹni tí tí tí ẹwọn ní títí tó tí tó gbàgbó padà ní ẹni ọdún kò sí bọ́ bílẹ̀ kó kẹ́sì káṣẹ̀ orí táwọn afáàtàn ní bíbalẹ̀ rẹ̀ kò sá àbúrú ń bẹ̀ wọ́n wáyé pé ọwọ́ àmọ́ á ṣe ojú ń tiẹ̀ ilé yẹn ṣe wò yàn fà. Títí n tó fà ń fà ẹ̀yìn ẹ̀lọ́ ọ̀dà mẹ́ mọ̀mọ́lùkúdùwà àwọn àfáà ni ẹni táyé ń wò kọ́sì. Gbogbo àfáà tó bá fi ibi kíbi láyé ìrẹ́ láyé ń wò kọ́sì. Wọ́n ẹ̀yìn múlùmọ̀rù jẹ́ òfin àkàm. Wọ́n láyé ń fẹ́ máa ń padà wá bá pẹ́sẹ́lẹ̀ yìí dà abẹ́lẹ̀ yìí ò dáa. وهم حجة الله تعالى على العوام أو جماعة مسلمين ما عديثك السيئة جهاز أفعل عديث دعا أفعل سيء لكن ولا عديث دعا ní àwọn ìmọ̀rí fi bọ́bọ́ fún tòkòlò gbé sókè àwọn aṣọ ẹnìkan ní méjìdì náà ni ó wá gbéṣẹ́ àlọ́ sí sàárè kẹ́nà àwọn ṣé wọ́n bẹ́ẹ̀ ó wá ń ṣàdúrà níbẹ̀ òye nísìn ẹni wá gbé síbẹ̀ wípé kéèyàn máa ṣàdúrà kéèyàn máa wá lùbáríkà níbi sàárè àwọn ṣé ó dà ó ní ẹ̀rí ni pé àfààyè sí ó sọ ọ̀nà ó lè má fà yìí kọ́ wà fún àfáàjà yìí ni ó lè má fà ájà yìí ṣókọ́ o ẹ̀rí gẹ́gẹ́ ni ó dà. sọ ni pé sọ́kùsọ̀ lè sọ lóòótọ́ ṣùgbọ́n bó ṣe máa ń lérò pé àwọn àbámu náà nìyẹn o àfáà làwọn máa ń tàbẹ́ ìtì wọn. ó fi mí òun hujjatullahi ta'ala 'ala al-awam lójú àwọn aláìlágbára àti dákẹ́wúkà àfáà rẹ̀ rí tiwọn àfáà láyà tiwọn ẹ bá ṣe ìbéèrè lọ́wọ́ ẹlọ́pẹ̀ẹ́ èmi ìmọ̀ káwọn fẹ̀rẹ̀ ní kí ọmọ ìbílẹ̀ rí ẹwà ara àwọn ṣe ìlànà ṣe kò parọ́ fi tí kò mọ́ bó tí ọmọ rẹ̀ gẹ́ṣù fún tọ̀hún gbìyànjú má sì jẹ́kùsẹ̀ ẹni tí ó máa kọ́pì ẹ má jẹ́ ṣéwù bú fóńtàn pé ní màá kọ́pì ìṣekúṣe ní ara rẹ̀ pẹ̀lú àfa àjọ kódùwà fáwọn ẹni tí ń tẹ̀lé wọn lẹ̀ rí wọn lọ́wọ́ ní sọmí bá àbájọ tó náà wọ́n dáhùn mọ́ pé wọ́n ní àkùrọ́rù ni mo ti tẹ yìí dínà kan nù sóòsì ń jẹ̀rà ọ̀rọ̀ àwọn àgbà ọ̀dọ̀ àwọn tí ò kéwú yanjú wọ́n fẹ́ẹ́ lè gbé sípò ọ̀rọ̀ wà lẹ́bìnrin tó wájà àfa lọ́wọ́ wọ ọ̀rọ̀ wọn lọ fẹ́ mú mo fi mo lọ fẹ́ mú tí ò ní kó bá ìgbésí ayé àwọn tí ń ń tẹ̀lé ẹ̀. ọ̀pọ̀ ìrọ̀ kíbuhum lè áfìdí ánìhùn mẹ́lá ya zuru wòn àyèmọ́ yẹni tí ó tó wípé àfáwọ̀ àfáàfin ọmọ tó ń kọ́pì ò kí ni kọ́pì àfáà bí ó kí pàdé àfáà ní òde ìka ọmọ gbogbo ẹ̀fọ́ àwọn ọmọ òsì mú ó tẹ́ náà nìyẹn ẹ̀yẹ lè kọ̀m̀pútì láyé láyé mọ́kọ̀bìrà àrẹ mọ̀ọ́mẹ́ ṣẹ́kù lágbẹ́gẹ́ báyìí

John ló ti fa ọ̀rọ̀ mama wọ́ṣẹ̀ ó ti ń sọ fún ọmọ wa nígbà mọ́. Ó ti wá ń sọ́kọ̀ lórí ìfàrọ̀lá, ó ti sọ. Ó ti sọ́kọ̀ lórí kírun. Gbogbo ń tọ́ka ti ń dínà lọ́hùn tán sí láì sípọ̀ sí lábẹ́ ẹ̀rí ẹ̀sìn àwọn tí ó kò kò rọ̀. Ìjà àfa ìyẹn gbọdọ̀ wá wo àwọn nǹkan báyìí. Àfa ìní ń torí ẹ̀ wọ́n ilẹ̀ àdámi ẹ̀ ń tẹ́sí ilẹ̀ áálímù bí ẹ̀ ń ọ̀pẹ̀lẹ́rùhù àbọ̀ádùn mílẹ̀ ní ti fa èdè ẹ̀dàkù nígbà tẹni tó ní mọ̀ bá sáǹfà ní bí ma bóò rẹ̀ ń tó wà ní sàfàdà ẹni tí ẹkọ́ kọ́kọ́ máa sàfà ní ìmàlẹ́ onímọ̀ tí onímọ̀ tó bá tara mímọ̀ rẹ̀ sàǹfà ní ẹni tí ò ní mà gan ni ò ní sàfà ní. kàmì ọ̀kọ́lá ṣàfẹ́ ẹni bá ṣe ní sáfíkà ìwọ́n sàfà fà pé lẹ́sẹ̀ ìlmù máa kò fi bọ̀ ìlmù máa nà ṣe ń ta bá

ẹ̀kejì al-makruhat owó tó kì í ṣe haram ẹ̀rọ kó ní ẹ̀rọ kó lè gbà láàmú sí mọ̀tò wọn wá fún ẹ̀sìn tí ẹ̀ka fi jù káàkiri náà fífẹ́ ẹ̀kọ́ kọ́kọ́ kọ́ máa ń pè káàkiri jẹ́ ní àkójọ náà kí ògá ṣe aláàfẹ́ rí ní òṣèlú ṣe torí pò pẹ̀lú wọn kọ́ àwọn èèyàn ní gbọ́n tí ń àrẹ́kọ̀ọ́ mẹ́mú báwù mí wà pàjù yìí lọ wọ́n á di gbogbo ọ̀rẹ́ báyìí kọ́ ẹ̀rọ ara máa kẹ́kọ̀ọ́ pẹ̀lú sọ́ọ̀mìtà sọ́ọ̀mìtà ìwọ̀n kábọ́ọ̀lù títí àhàrà àmọ̀ ni àlàyé àmọ̀ ni ṣùgbọ́n fún dúró ni mo bá a sì máa ń kó bàjẹ́ àfàyà wọ́n lọ ẹ̀ níbìrin ẹ̀wọ̀n kẹ́lí jòkó lẹ́kẹ́ ẹ̀wọ̀n ọ̀hún pípa níta ọ̀wá jù pé ọ̀hún kẹ́kẹ́ àtàní ọ̀hún yẹn fagilé arsenal chelsea ní ìdánidẹ́rì ní ẹ̀ńdà ibà eléyìí kọ́ kọ́dà tá a bá jẹ́ ẹ̀lẹ́ má fẹ́ ẹnu pé léwọ̀ mi ń fò burú lè mú bàá àti àwọn nǹkan tí ó lè jẹ́ ní tó tọ́ ṣùgbọ́n ìmọ̀ àṣẹ́jì ni ó kó bá ìjẹ́nìyàn àti ìjà àfa mùsùlùmí ẹlẹ́ẹ̀kẹrin ni ẹlẹ́mọ́ṣẹ́bíhàt àwọn nǹkan tó rújú káàtì lè fi gbogbo ẹnu sọ pé ó wà lábẹ́ haramu àbí ká gbogbo ẹnu sọ pé ń bẹ lábẹ́ halali afárò gbọdọ̀ ṣe until tó fi mọ egolófọ̀lọ́sì èyí nǹkan afáàní kájínà sí ẹ̀wọ́ afáàní wàlẹ̀ hàdá azumat zalatil alim torí ẹ̀ làwọn àfa òfin fún ojú kékeré wo ìṣàṣìṣe onímọ̀ kí ló fà á lima yatarattabu alayha min al-mafasid torí ewu tó pọ̀ tí ó tara àṣìṣe onímọ̀ kan jáde imagine wípé bí tọ́ ti wà tọ́rọ ṣe àyèjẹ́ tó fi pí ẹ̀sìn náà dáyẹ ẹgbẹ̀rún èèyàn ní bẹ́ẹ̀bẹ́ àti ríbi convince ẹgbẹ̀rún èèyàn padà pé ń tọ́ sọ lánàá kò rí bẹ̀ rán ní òlèwù àlórí mò ń sọ ìṣètò o báwọn àfáà máa ń sábà fẹ́ sọ kí àwọn onímọ̀ máa ń sàṣìṣe rẹ̀ ní gbangba àwọn tí ò nílé rí ni pè wọ́n padà torí pé wàhálà tí ó tara rẹ̀ jáde ó pọ̀ kí ló bá lẹ́kọ̀ọ́ kìdá ìnáṣèlè yìí kó èèyàn onímọ̀ ní òǹgbà bíi ní òun ṣe àṣe ní òun fi ṣe àríkọ̀tì látàrí pé à ń sàlàyé bọ́kátà mójútó àwọn ìwà dáadáa tó jọ mọ́ ìṣúná dáadáa ìjẹ́káàrin wọn àtọ́lọ́ wọn bá kó dán ẹja mú alibáàbù sábẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ ìjẹ́ká parí pẹ̀lú ọ̀gọ̀rọ̀. ó ní ẹyin ha fi zọ alẹ́ ní mẹ́ndú bá ti ṣẹlẹ̀ ẹ̀yà ogun tẹ́sí bá ti dọ́jà wọ́n dàbí gbogbo tẹ́ ẹ ládá àfa àmọ́ mójútó. ìṣòro yẹn o bí wọ́n bá ṣẹ́kù tó lẹ́mẹ́ o bá fọ̀rọ̀ nípa àwọn tẹ́ ládá rẹ̀ kó má ṣe. al-qawliyya yálà iṣẹ́ ládá tààtàrà ẹnu gba ládá kà á sọ ni wal-fi'liyya àbí ṣe ládá tààtàrà pa àfiṣẹ́ sọ ni bí kí ni dé. فيلازم تلاوة القرآن ويجب أن نبدأ أفاق كما تقول nígbà tí ìrìn bá jẹ́ àfà tó ní rírì ìdítọ́ ọmọ ń sàmì kùránì àfáwọn ọdún máa jọ yẹn gbọdọ̀ jẹ́ni tí ó la tí ó dùn ní má ẹni tí ó máa sàmì kùránì ilé òní lọ́fọ́ pọ̀lì rọ̀lọ́ ìtàwálẹ̀ ni ó dùn ní má ìmọ̀ àwọn tí ó lọ bẹ̀lùkọ́lùbì pẹ̀lọ́kà bọ́bá tí wọn bá yìí bọ́n gbọ́dọ̀ máa yẹn lọ ọ̀ọ́ máa ro fatiwa masala tó fi máa fi ń ro dé tọ́kàn ومطمحان ويبتلون وبارك لنا وكذلك ما ورد من الدعوات والأذكار والدعاء إيه وكذلك توسو تبسو تولون لي ولتلاتي ومثلاتي oríṣi àwọn àdúrà yìí àfáwọn ha látara ìṣe láti ṣe tí wọ́n ń ṣe ni. tí a ná ilé ìlú ọ̀nà ha ètò àmà ń ṣe lọ́wọ́ yóò ṣe yóò ní àtàkà máa ṣe lóru yóò bí jáfa àbókò ọ̀gá kọ́lọ́ ومن نوافل العبادات أفهم ممتع أو نافلة نافلة على نافلة ونافلة ذكاء نافلة حج أفهم ممتع من الصلاة والصيام والحج البيت أو حج البيت الحرام والصلاة على النبي أفهم نفع صلاة مع النبي لا Ilé orí tó bá àwọn kan bẹ máa ń sábà ń fàkàrà ṣe gídíà. Ọ̀ palẹ̀ ṣe àṣàlátù gẹ́gẹ́ fún ẹ̀ súnlẹ̀ ni ní àwọn ọ̀gá ṣẹ́ orí kí ẹ̀mí rí ọ̀nà ọ̀rọ̀ yẹn ìṣe àgbàgbà àwọn tí ń ṣe eré electric vehicle tó ní ó lè bẹ́ẹ̀ ní tí wọn rẹ̀ ṣe tí wọ́n fẹ́ ṣe lóòótọ́ jẹ́ apẹ́ ẹgbẹ́ máa ń ṣe wọ́n wá ti táwọn kan máa ń ṣe lọ́jọ́ láì máa ṣe kọ́ máa kọ́ àfilẹ̀ èyí ò mọ̀ pé kó máa tọwọ́ èké àti ìjọba rẹ̀ ṣọlá bàbá gbọdọ̀ pẹ́ ọ̀pọ̀ bó o nìyẹn ti ń fi ọ̀pọ̀lọpọ̀ gbàyàn sí aṣọ فإن محبته بالنسبة النبي وإجلاله إبابا النبي وتعظيمه إبابا النبي جاء واجب ثلاثي مسلم والأدب عند سماع اسمه ولكن هل له يقول لك ده كيف محمد رسول الله جوا يكبر في القصة أخلاق إذا لا لا يبقى صلي صلي دفع yóò fẹ́ ọkọ ṣàdúrà fún ànábì yóò fẹ́ ọkọ bẹ̀rẹ̀ ìtì ọlọ́mọ ànábì níṣe pé ẹ̀kọ́ ẹni mo nífẹ̀ẹ́ rẹ̀ ní kì í ṣe ṣe mo fẹ́ wọn fi ṣe yẹ mímí ṣe sí ṣe àtàládùn fún ànábì ṣe sí ìṣe rẹ ni ìṣe sí àyè ìlú ẹ̀kọ́ pẹ̀lú ànábì ni àfáà ìṣe bẹ́ẹ̀ wọ̀ zikiri sunnati yìí ìmọ̀ àwọn tí sunna náà fáwọn èèyàn mọ̀tìlú bọ́ọ̀lù nǹkan tó tọ́ ni wọ̀ sunna kódà sunna kẹlẹ́ náà wọ́n wá dákọ̀ ìṣesí àwọn àfáà náà pẹ̀lú dábàá dákọ̀ àdínábì àti ìṣesí díẹ̀ nú àwọn àfáà náà pẹ̀lú kánẹ́rírì ìdínú kùránì sáànà Malik rahimahullah Imam Malik ìrọ̀lẹ́ kan náà gbèsè náà dábàá dákọ̀ àdínábì lẹ́gbẹ̀ẹ́ Malik ìtàgbẹ́ yẹ ọlọ́run àwọn olùsẹ́ǹtì ibi tí wọ́n wọ́n fà nábì lápá lé kó tó ń ta ìsínbí ànábì kódà wọ̀yẹ́ nìhàní ilẹ̀ lẹ́yìn ó kàn dá kodò ní ìjẹni tí wọ́n ń ba nọ́jà àìsàn lábẹ́ ayé má. وكان جعفر بن محمد جعفر بن محمد إذا ذكر النبي صلى الله عليه وسلم فما دقوا النبي لجيله ìfọ́rọ̀ láwọnòwò wọ́n ní kẹ́kẹ́ ìfọ́rọ̀ láwọnòwò ojú àwọ̀ ara wọ́n sì máa bẹ̀rẹ̀ sí máa ṣó o yẹ́lò. Ìyá ni ẹ̀yàn blue spot wí ní onílé more responsible, more understood emotionally. والأدب وكان ابن القاسم ابن القاسم هو ملك الملك عليه رحمة الله ولذا ذكر النبي صلى الله عليه وسلم تبدأ النبي يجف لسانه في فيه أهو سجد هيبة لرسول الله nítorí ipò tẹ́gbà nàbì ṣlọ́kà وينبغي إذا تلا القرآن ó tọ́ bá kanáà sí àmàkà ẹ̀ẹ́dẹ̀fọ́kọ̀rọ̀ fi ràn àní láti àwọn àtakọ̀ àlàfà máa rí ìtumọ̀ ń tọ̀ ń ké máa dé kó nínú oṣù lára rẹ̀ ẹ̀mẹ́ ẹni tó kà káàkà tí ò wúlò nígbà tí ò mọ̀ tó ń ké bí ẹni tó ń ṣe lọ́wọ́ bí ẹ̀kọ́ ẹni tó ń ṣe ń da pẹ̀lú mí ló sì máa kẹ́kọ̀ọ́ wá ní tó sì ń kà jáde ń takò síse wọ́n kò mọ́ tó ń kà. so àfáàyè ní jẹun tí ó máa takò wá ní láì ní mọ tí ó ń kà. fi màá níyò àwọn àníyàn wà ní ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ̀ ní kò sí lórí kò má ṣe ọwọ́ àdéhìyà wa ẹ̀rí bákàtà wà ní débi àdéhùn ọlọ́run ní o máa tọrọ àdó àkọlọ́run dípò kádéhùn náà ó sọ lórí tó náà ọwọ́ ẹ̀rí yìí ó bákàtà wà lórí ìlérí ọlọ́run ní o máa bẹ lọ lórí ẹ̀ wọ̀lùkú fún ẹ̀ńdà òdúró yóò kàkù wá ní kíkà kó má tayọ àná ọlọ́run wọlé bẹ̀rù kí ọha kùránì kùránì máa bẹ́ gbèsè ayẹyẹ kọ́kà wá gbàgbé especially bá àdàkẹ́ bèrè kí a ti hábìlì kanú kùránì kó wá gbàgbé ó léwu fún mùsùlùmí gidi. ọ̀kadà ọ̀kadà fi àkàbáàdì nànàwíyà máa yẹ zoro àgbàrẹ̀. àwọn ẹgbà wa wá lọ́pọ̀lọpọ̀ tó léèyàn jìnnà sí kí yẹn ha kùránì kí ó mọ̀ wá ó léwu fún mùsùlùmí gidi. bákan náà Ah, àwọn àwọn ẹ̀yà fáwọn fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ bó o láti máa ka kùránì tí kùránì ni wọ́n wà náà jẹ wa lẹ́gbọ̀n ní wíwèé dìde ní kùránì wọ́n ní wíwèé o ní èyí péńpé yẹn máa máa sà fún ẹ pé èyí lójoojúmọ́ yẹn máa fi yẹn máa kà á yẹn máa sà á ní ọ̀rọ̀ ọlọ́run ní ọ̀rọ̀ súnmọ́ àlọ́sọ́lá. wọ́n àwọn ẹ̀yà afẹ́ni tó tọ́ tó dàbí ẹ̀yẹ̀kú làlàwú mi لك ورد في كل يوم لا يخل به ورد راتب لا يخل به péjì kan ní péjì méjì ní ọ̀rọ̀ ní sílẹ̀ ìjà àfa ò ní kọ sílẹ̀ ìròyìn àwọn àfa ànámọ̀ fẹ̀yìngú ní ibà àárẹ̀ yìí kí bùkátà ayé bá kó bá wọn yá ẹ̀kùdẹ̀kùdẹ̀ pọ́sibú wọn àti màá kàkọ́ wájú wọn ní orí dídùn ní ojoojúmọ́ ojoojúmọ́ yẹn lè pè mí ìgbóni gbígbí ayé ayé ayé ó sì ó àkájẹ díẹ̀ ẹ kò tún kò tún ìtọ́nà gbìyànjú fàyàwó múlò wọ̀yà ọ̀nà ó jẹ́ kí ọkà lónìí ọ̀dẹ́ kàrọ̀ la mi ò nílò dá o lórí ìṣèlú ó ó ṣáájú àyíká rẹ̀ lọ pé tí ó kà lónìí ọ̀nà kò tún kà ó tún fi ẹ̀fẹ́ kò sáà sílẹ̀ láàrin ọ̀sẹ̀ kan fàyìnà ágẹ́sì fún àwọn tó lè tẹ̀lé iná wọn ò lè máa wọn lè ká lónìí kẹ́ ọ́ tí ẹ gbìyànjú fàfi lẹ́yìn lẹ́tẹ̀sọ̀ làtàrí wà ẹ̀jùmọ̀. máa ka ó tọ́jú ẹ̀kẹ́rẹ́ jù ní alẹ́ ọjọ́ tuesday àtijọ́ jimá. kò túnmọ̀ káfà sọ fún wa kọ́jọ́ méjì ní ọ̀la o. àfáà yẹn sọ̀rọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ láwùjọ wọn. bí ilé méjì ti wájà kọ́jọ́ méjì ó ní bí òyìn sì ń pè é ní ní àsìkò o. nítorí pé ní àsìkò tiwọn wọ́n yẹ lọ lé kéwú lọ́jọ́ wednesday ẹnìfín ìwọ̀n èsì lọ lé kí lọ́jọ́ ọjúmọ́ so bẹ́ẹ̀ lílọ lé kí wò ní kò ráyè ní rírì tó máa wá tọ̀ ẹ̀ àsìkò tó mẹ́rin tẹ̀sí bẹ́ẹ̀ fún lé kéwù ọjọ́ méjì jù àsìkò tó fi tọ́fẹ́ mílọ lé kéwù àsìkò mọ́ mi ní fìláwà tiẹ̀ ó ní kí ó ní lẹ́ẹ̀tìyáàdì bàtọ́ láti lè ṣe rọ́ọ̀lẹ̀ fìyà pépé lọ́pọ̀lọpọ̀ àwùjọ ìgbà náà fẹ́ kọtíra wọ́n máa ń ní ọlídé pé kò sí lè kí ó lọ́jọ́ méjì yẹn ó fi fọdọ́ méjì ẹ̀sìn gẹ́gẹ́ bí afáàkàrà mi gẹ́gẹ́ máa ta àpá níjọ tó lè lóhùn ń wò ló lọ́lá bí o. lọ́nà lásìkò wọn ń gbà yàn kọ́ ọjọ́ méjèèjì wọn lọ sí ilé kéwòrè ẹ̀sìn yá di bàtà ọ̀dà ti lè ṣe rọ́ọ̀lì fìyà. wọ́n tó dáa jù fún mùsùlùmí ó dáa fà òní kíkó gbìyànjú ọ̀nà má bùn onírọ̀rùn ẹ̀ wọ̀kẹ̀rọ̀ àti olùkùnrin fi kúlẹ̀ sábà àti àyè orí kùránì kan ní ọjọ́ méje wọ́n gbé ṣubú ọjọ́ méje ní wọ́n gba kùránì tiẹ̀ ẹni tí ìhàlẹ̀ rẹ̀ lè ṣe rírúdùn hasan eléyìí òní rírì di lẹ́yìn ó máa fi ka kùránì àsìkò tí yóò fi kùránì sí tó dáa jù dáadáa wọ́n dà wá rọ̀dà fi hàdí hàdí sì gbé wa hàdí nàbí láti nà ámọ́ sọ̀hẹ́yì nígbà tí ó sọ fún àdáyé pé òun lè máa ka kùránì fún sùkàn lábẹ́ ní ó lè ó lè máa ka kùránì fún ni fọ́jọ́ kan láti fún ní oṣù kan lónìí lágbàjú bẹ́ẹ̀ lọ lẹ́bi ní a máa ká ní fifteen days lónìí lágbàjú bẹ́ẹ̀ lọ máa ká fún ten days lónìí lè ká jù bẹ́ẹ̀ lọ ẹ máa ká fún ẹ máa ká yọ ọ̀kan láàrin ọjọ́ méje ó lóun tún lágbára jù bẹ́ẹ̀ lọ lẹ́bi ní dúró bàná. bàbá yìí lóun lè ká ju kù wá nẹ̀yọ̀ kan ní ọjọ́ méje má lẹ́bi ní dúró bẹ́ẹ̀ náà. kọ́ ọmọ ká lẹ́yọ̀ kan kọ́ ọmọ pẹ̀lú farabalẹ̀ láàrin ọjọ́ méje òun ló dáa so àmọ́ ẹni kí ìyẹn wá tí wọ́n bá lágbára pé pẹ̀lú ògbọ́lọ èyí máa parí kò wá ní nǹkan tó pé bọ́ọ̀sì máa gbogbo nǹkan ọmọ fi já àfáàní wa ọkà àyà ni ọ̀tọ̀ ni iná kálákà tún káwọn máa jẹ́ kíkọ́ wá ní máa jẹ bó ṣe rárá yìí gbà máa jẹ sí ara tẹ́lẹ̀ sọ̀kìlá wá sí Kùránì sì kú lè padà yín ìmá ka Kùránì ní gbogbo ọjọ́ méje kí ìmá ka Kùránì ẹ̀yọ̀ kátá wíìrù bùn hásà ni mọ̀ wá rárá fún hàrí àwíìrì tó dáa káàdì sì gbé wa lọ وعمل به أحمد ابن حنبل الإمام أحمد بعد ما عند جمال قالوا أو أنت من قال جمع جنان بني يقول أخواني كما ويقال قل ما فهم صوم عند بياسا ويتي من قرأ القرآن في كل سبعة أيام أم ينسه قط ẹni bá ti débi ó ti bó tí ó dún ó bá sábà pé pípa ní kùránì ṣe láàrin ọjọ́ kan láàrin ọ̀sẹ̀ kẹ́ni wọn nípa gẹ́ àyíwá ọ̀sẹ̀ kẹ́ni wọn nípa gẹ́ ni pa ìkùránì tí ò sì kí ń já a kò ní gba ìkùránì mà sórí yìí ni àádùgbò síbi tí abáde sàlàyé fún wa nípa àwọn ẹ̀kọ́ tá a fẹ́ rí ní ọ̀dọ̀ onímọ̀ pẹ̀lú ògbóró wọn sì máa pèsè bí pẹ̀lú àwọn ẹ̀kọ́ mi ìtàkùnfẹ́ lára onímọ̀ ní ìdòkó tí ń bọ̀ wá سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك سبحان ربك رب العزه والسلام على المرسلين والحمد لله رب